إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fọlọ́ ọba tó béèrè ọpẹ́ lọ́wọ́ ẹ̀dá ẹ̀ lórí lẹ́yìn wa ní lójú ẹ̀mọ́ tàbí ọjọ́ lórí àwọn dáadáa tó ṣe fún wa a sì dúpẹ́ fún ọba tó sì tún ṣe àdéhùn àlékún fún gbogbo ẹni tó bá dúpẹ́ lórí ìlera tó bá ṣe fún tọ́lálà bọ̀ ìgbé la ń ṣàkárọ̀ tó la àbí ìdánilákún bẹ́ẹ̀ bá dúpẹ́ máa ṣàlékún orí tó sì tún kìlọ̀ ìyàfẹ́ni tó bá jábára mọ́ orí jẹ́ tí ò kọ́kẹ́ kọ́ náà lórí ìyàrá tó ní lórí sọ ilé wà láì kàfàrù tún ìmìnà àdábí lẹ́ṣàdé lọ́nkọ́ ṣàmìwà ìdán ìdán nígbà náà nígbà náà àwa dúpẹ́ fọ́lọ́run a sì fi ìyìn fún ọlọ́run lẹ́yìn náà tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹni tí ọlọ́run bá fi ìsìmáàmù náà sí gbogbo àgbáńlá ayé ìkẹ́ àti ọlọ́run kò mọ̀ bá ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará lè rí tí wọ́n máa pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà kí àtọ́lọ ọlọ́run kò kárí gbogbo ní àgbàlá yìí lẹ́yìn ilé akíra wa a máa tẹ̀síwájú nínú tẹ̀síìrì sórọ́tù ìkọlá tàbábọ̀ abẹ̀rẹ̀ rẹ̀ náà ní Ramadan kìlì nígbàtà gúnlẹ̀ ní sórọ́tù ìmọ́lẹ̀kì ní Ramadan ìtù Aya tí a ti gúnlẹ̀ lánàá òní ayẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà inú suratul Qalam bi'idhnillahi ta'ala wa 'awnihi pẹ̀lú ìyọ̀dá ọlọ́run àfihàn lọ́wọ́ ẹ̀ ọkọ̀ wa lórí ayẹ̀ ẹlẹ́ẹ̀kejì abẹ́ Allah subhanahu wa ta'ala kó tọ́ ahọ́n wa sọ́nà kó la ahọ́n wa níbi ìwíwúwì àti ìsọkúsọ ó sì dáàbò bo ahọ́n wa níbi àṣìwí àti àṣìsọ kó tọ́ ọkàn wa sọ́nà ìtọ́lọ́wọ̀ òwú ọlọ́mọ jẹ́ ká wa sáàlà ní òsọ mẹ́jẹ̀ká wà ní sọ́wọ́ برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين àtìgbẹ́ náà fẹ́yìn náà kó láyé níbi ogun àṣìgbọ́ tí wọ́n ló sáàgbà àṣìsọ ẹni tó ṣìsọ ó lè padà tún ṣe ṣùgbọ́n ẹni tó ṣìgbọ́ òun ò mọ̀ tẹ́lẹ̀ ní tó ṣùgbọ́ náà ni ó máa gbé káàkiri ìlànà ọ̀hún àrọ́bì abẹ́ni ọlọ́ọ̀bá ṣàánú ìlú ọlọ́ọ̀bá ṣàánú ìlú wa ó sì tún là wá torí pé èèyàn máa gbọ́ wà sí lẹ́gbọ́n náà ṣe sọ táwa náà fi máa bẹ̀lẹ̀ pé Allahumma ij'alna من الذين يستمعون القول ويتبعون أحسنها ṣe wá lọ́kàn náà àwọn tí ó gbọ́rọ̀ Ọlọ́run tó jẹ́ pé ìtò dáńbẹ̀ ni ó dì mú torẹ́lùmí a máa gbọ́ wà ní òjì ọ̀rọ̀ ní ìgbọ́ kò sí gbọ́ àmá àṣẹ ìtọ́n ọ̀tọ̀ làwòrán tí ó pè wá kàkà kí ìmáni rẹ̀ kó légún ìmáni rẹ̀ ó bà tún dínkù irú ẹni tó gbọ́ ibi aláàánú lọ́lọ́run oníkẹ̀ lọ́lọ́run kò sí tí ò lè ṣàforíjì rẹ̀ ìwà tó bá rí bẹ́ẹ̀ kó kúkú máa ṣẹlọ́ọ̀ lọ́run kò ní ronú pé ìtumọ̀ rẹ̀ ní pé tó ń bá túbá ó ṣe tán láti gba túbá tó bá sì ti gbà ó kẹ́yìn lókun bá tún gbọ́rọ̀ ọlọ́run ti wá ọlọ́run ṣe wá ní ọ̀kan nínú àwọn tó ṣe wípé ìgbà tó kìrọ lọ ìwájì láti kò lóògùn ní bá dápọ̀ ọlọ́run lọ́dọ̀ wa ọkàn wa ó mì ọwárí ìlú wọn wà tó lè yá àléhìn àyàtì sáàdẹ́fùhùn ìmáà tí wọ́n bá ti ń ka àyà kùránì lọ́dọ̀ adẹ́sàlàyé ẹ̀ jẹ́ kó wọn jẹ́ kí ìgbàgbọ́ tí wọ́n lé kùnrin wàhálà rọ́bì ní yàtọ̀wọ́ kàlù jẹ́ káwa náà wà nú àwọn tí ó fi olúwa ṣe aláfẹ̀yìntì wa jẹ́ káwa nú àwọn tí ó mú ọlọ́run ní aláàbò ìrọ̀hùn àti kàyà àrọ̀hàmàrọ̀ rìn ní ويا أكرم المكرمين ترينا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يكتبون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير مكتوب وإنك لعلى خلق عظيم فتتبعر ويذكرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين lánàá àyà uh, fásà tó bẹ́ sírò wàyẹ̀rẹ̀ síròn àti àyà bí ayé kó mọ́ lè máa fi tún ọláṣàrà yìí níwọ̀n bá bọ́lọ̀ dana ati wa ba àti wọ́n bá àgbègbè táà ní àwa sọ pé pe to a kọ́kọ́ sọ àwọn fawaid àwọn àǹfààní tàbí àwọn ẹ̀kọ́ tàà rí kọ́ nínú àwọn àyà méjèèjì alákọ̀ọ́kọ́ nínú tàà rí kọ́ ń bẹ̀ ọlọ́rin fásà tó bẹ́ sí orí wáyé bẹ́ sí róòrùn wọ́n ń bọ̀ wá àbí ìwọ́ orí ànábì sallallahu alaihi wasallam àwọn náà pọ̀ wá rí bí ayé kó mọ̀ o ayé kó mọ̀ lè máa fi kí o gbàtà tó wà lè máa fi kí a ní túmọ̀ kan láyé rí pẹ̀lú tí ń bọ̀ wípé wọ́n sọ wípé orí ànábì ti dàrú tọ́lọ̀ wá sọ wípé ma an tàbí ní ìmọ̀tí rọ̀bíkà bí mẹ̀jìnà ìwé ṣíwé adàn náà kọlù ọ́ bẹ́ẹ̀ lè sì ṣe ní gángangán pé ṣe jáwé jura gbogbo ìròyìn bá ń pè láyé gbogbo ìròyìn pé làákà yìí dínkù tàbí kò pé kò sọ́kàn lára ànábì kódà tó ti lé ọ̀tẹ̀ tàbí bíbélì tàbí dàgbẹ̀dẹ̀ lóná tàbí dáná sunlú tàbá mọ́kún mẹ́kọ́ tàbẹ́ràn jókì gbogbo wọn yí kò sí tó dọ́dọ̀ ànábì ọlọ́wá ní fásà tó bí síró wáyé bí síró wọn ni náà tí ń bẹ lójú ọ̀nà ẹ̀rí elé ní àyà tó huwa alamu liman dalla an sabilihi oluwa rẹ̀ dájúdájú oluwa rẹ̀ huwa alamu olónímọ̀ jùlọ liman dalla an sabilihi nípa ẹni tó mórí tàbẹ́ni tó nù kó lójú ọ̀nà tí ẹ̀ wọ́wọ́ aláwọ̀ mílìmọ̀hútàdé ọlọ́nà ló sì ní pẹ̀lú àwọn olùmọ̀nà a padà mẹ́ni tó mọ̀nà ẹ̀kọ́ tó a rí bẹ́ alákọ̀ọ́kọ́ ni wípé àṣẹ kò tán síbẹ̀ tí mùsùlùmí àti kèfèrí ta bá ń sọ̀rọ̀ kan táwa sọ pé tọ́lọ́run wíri táwọn sọ pé kò rí bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀yí méjèèjì ń bọ̀ wá mọ̀ bẹ́bójì wà ń mọ́ àkúlù làkún ẹ ń padà bọ̀ wá pé ló wà lórí ìmọ̀ mímọ̀ yẹn méjì ni o lè jẹ́ láyé ó sì lè má jẹ́ láyé kó jẹ́ ní àlùkìyámà torí náà mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ pé tó bá àtẹnidí ń bẹ lórí ìṣìnà àwọn méjèèjì yóò padà yé wọn àmọ́ nígbà àtàwọn ẹni tí ó ti wà lórí ìṣìnà tó bẹ̀rẹ̀ lọ́jọ́ òjò àlìkìyàmọ̀ ni wọ́n lọ rí ẹ̀pà wọn ò ní bóró mọ́ kò ní í ṣe dá padà mọ́ gẹ́gbà àwọn ẹlẹ́bọ náà ṣe sọ wípé báwọn ṣe ń lo ayé lọ́yìn tó bá lọ jẹ́ pé ìgbésí ayé ní ń bẹ ìgbésí ayé orí ibú ní ó padà jẹ́ ìyẹn nínú sọ́tò nàìjíríàn wà nàìjíríàn ti kọ̀ọ̀kọ̀ wà náà ṣì sọ́ ti bàbá wọn sọ wípé ìdákùnná ìzọ́mọ̀ ayé òfò ni ó jẹ́ fáwọn náà irú ẹ̀bá tó bá náà mọ̀ fáwọn òṣè ìjọkan òfò làwọn òṣè ń bẹ̀. eléyìí yóò máa já ìfọkànbalẹ̀ fún múmi ní wípé àṣé àwọn méjèèjì ó padà fojú rí jẹ́ bó ṣe wà níparí sọ́rọ̀tù nọ́bà amẹ̀yàtàfà àlóòn wàyàkúlú ní káàfíù yálé ìtàní kún rọ́ọ̀bà kèfèrí ò wá kígbe jọ náà ẹgbẹ́ òun ó mọ̀ ṣe kóntù rọ́bá wọ̀yàkúrú ní káàbírù gbàjí kèfèrí bá ní tó sì síwájú pé kò jọ àlìjẹ́ náà kò mú àánú ọlọ́run ọba báhùn yóò wá ké kóntù rọ́bá òun bá ti dè ìpẹ̀ lónìí bí àwọn ẹranko tó ti dè ìpẹ̀ àtàlàyé yìí àmọ́ kò ní bá mọ́ tó ń torí náà wa mùsùlùmí ilé yóò máa jẹ́ tẹ́sílẹ́àtì nọ́ọ̀sì fún wa yóò máa jẹ́ ìgbàlà àyà fún wa ipe kíkọ̀ sáwọn kèfèrí kọ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n láwọn ò ní ojú ọ̀nà tààrà yìí ń bọ̀ wá ṣe wọn tó bá yá ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ àwọn táǹpẹ̀ ní Jehovah Witness àwọn ẹlẹ́rìí Jehovah a máa pè wọ́n lálákàtà kí ti ń gbà kan ó pẹ̀ wù ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé gbogbo ẹni ó bá lò ilé ayé tó gbé ilé ayé tí ò ṣe tọ́lọ́ tó bá ti kú ó tán síbẹ̀ ọwọ́ àwọn tó ṣe tọ́lọ́ nìkan ni ó padà dìde lóòjọ́ àlìkìyámà àwọn ni ó wà máa gbélé ayé táwà yìí ṣùgbọ́n àwọn èèyàn ò ní dìde mọ́ wọ́n ti kú parí ìyẹn kìí sì ṣe pé yàtọ̀ kan fẹ́ jẹ wọ́n nínú ikú wọ́n pé wọn ò ní gbádùn yẹn náà ni wọn ò sì ní máa ṣe ń lọ mọ́ a rí pé ọ̀rọ̀ wọn yẹn kò fúùtù sẹ́ẹ̀tẹ̀ ní irọ́ funfun báláwo tí ò tiẹ̀ pamọ́ torí náà lè pé nírọ́ dúdú ọlọ́run ní fásitì tó gbé sí ìrìnà náà bí ó rí wáyé ó gbé sí ìrò àwọn náà ó rí ó fi àpárọ̀ àwọn tí wọ́n sọ pé ó fi hàn pé lọ́dọ̀ tí wọn àwọn kèfèrí ò ní rí ọwọ́ mòmìnì nìkan ni ó rí gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn wọlé torí pálọ̀wọ̀n ọba kìí ṣe alábòsí kálukú ní ó fojú wà jí à yáò ma ìgbé ń bí jà ánìyànà yáò ma ìgbé ń yàtàdá kárù ìsánù wà ánìyànlá ó kékeré nínú sọ́rọ́tù fásirọ́tù lè fájírì wàlù fájírì wàlà yà lè áṣìrì ọba mi ló jáàlì nínú sọ́rọ́tù bakọrọ. bá kọ́rọ̀ ipé pàtàkùlì náà yìí kèfèrí ẹgbẹ̀rú ẹ̀ èyí tó ṣe láàmà àti rẹ̀ lẹ́fà torí náà pásítà tún gbé sí ó wà yóò sí ọ̀hún tó bá níjọ́ gbé ìgbé wọn padà gbé náà yẹn wá lọ́lọ́ fi níwájú àyẹ̀wò má ìgbé ìjà ara nìyà wọ́n gbé náà dé yáwọn mà ìgbé lọ́jọ́ tá a wí ọmọ èèyàn ó rántí gbogbo tó gbélé ayé ṣe wàlá sí àwọn kèfèrí kó rántí tó gbélé ayé ṣe nínú ẹbọ nínú ṣe kèbèrè nínú takótọ́lọ́ kò sáǹfààní tí ìrántí yẹn fẹ́ ṣe ń jọ náà kò ní ìlàámá kò bá kébò sí alẹ́ ìta ní ẹgbẹ́ ohun ìparun ohun kò ní ṣe níwàmbà ní kankan yakúlù yàlẹ́ ìta ní kọ́dám tulé àyàtì yóò wá mọ́ sọ́jọ́nà pé ó mọ̀ ṣe òun ọ̀bá sì ti dáadáa síwájú nígbèsí ayé tó láǹfààní fàyàmà ìbí láyò àbíbù àbábàhù àhà lọ́jọ́ tààwì ìyà tí ó jẹ́ òjẹ́ nìkan rí wà láyò síkù wà sáàkọ̀ ohun àhà dídí ìbáàdì ìjọ náà kò sẹ́ni wọ́n ti bẹ́ẹ̀ rí láyé nítorí náà a rí àwọn náà ó rí mùsùlùmí nírètí pé tó bá yá àti kèkèrí àti mùsùlùmí á fojú rí èyàn ní sí àánú kùránì àti fún wa náà ṣùgbọ́n kìí ṣe lọ́dún ṣùgbọ́n kò lè máa jẹ́ ìrántí ọlọ́run sọ wípé ọmọ náà àtọmọ àlìján náà wọ́n ó ríra wọn lálìkìyàmá nígbà tọmọ náà ti wọ náà tán ní òru tọmọ náà sì ti wọ àlìján náà tán àwọn méjèèjì ó padà ríra wọn Súra wo ni káwọn náà lè máa wù? Àárọ̀ ni súra ẹlẹ́ẹ̀kejì, ayà kìlò. Ẹja káwọn náà lè fọ́tí 44 ẹjọ́, súra 7, ayà 44, kẹ́yìn náà lè máa wù kó máa dàbẹ́ pé jẹ́ ń kún kún wí, àwọn náà ní ń kà wọn. Súra 7, ayà 44. ونادى أصحاب الجنة أصحاب النار قد وجدنا ما وعد ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله lọ́jọ́ ìkiri ìyá tó wà lọ́wọ́ mọ̀wòrò ṣẹ́kiri ẹ̀kiri àmì ṣúra 744 orípẹ́ nìkan sí ìṣẹ́ṣẹ́ tí ó wà àbí nǹkan ṣó náà lẹ́wà ẹ̀kiri máa ọlọ́ni wà nẹ́dá asáàbùlìjánnàtí asáàbànáàrí asáàbùlìjánnà àwọn ọmọ àlìjánnà jọna ìjọ na nẹ́dá asáàbànáàrí wọ́n pè àwọn ọmọ iná wọ́n pè àwọn ìjọ iná kí ni wọ́n bá wá ń sọ nígbàtí wọ́n bá àwọn ọmọ pé a ń kọ́ tí wá jáde náà máa wà ájànà rọ́pù náà àtọ́ máa wà ájànà rọ́pù náà in tó lùwà ti wá tó ṣe ládéhùn pé a wà lè jẹ́ náà wà jáde náà àkọ́ wà jáde náà àkọ́ àwa ti rí lódodo a ti ṣe alábàápàdé àwa ti wà ní àlùjẹ́ Ìjẹ́ yìí náà ò ti ṣalábàápàdé ìntọ́lọ̀ ń ṣe ládéhùn fẹ́ ẹ̀yin ọ̀ṣẹ́ bọ́ ẹ̀yin kèfè rí ẹ̀yin tẹ́ takùtọ̀ lọ́run láyé láìsí àwọn ará àánú náà wà fèsì wọ́n ní náà àwọn ti rí ipò dòdò lọ́rọ̀ ọlọ́run àgbàná Mọ̀ábìnú, mọ̀ábìnú olùpèpè kan àgbànà yóò wà pèpè báyìí náà wọn láàrin àwọn méjèèjì kí ní ò wíjọ́ náà. Tàbí ká pè ní akéde kan yóò kéde ìjọ náà. Kí ni ó kéde? Mẹ́túnlọ́ ìhàlẹ̀ ìgbọ́ ìgbédan níbi ọlọ́run ibi dandan ọlọ́run kó máa bẹ lórí gbogbo àwọn alábòsí àwọn ẹlẹ́gbọ́n. Ó bá wá mọ̀ túnmọ̀ àwọn alábòsí táa wí, Kùránì wá ṣàlàyé ẹ̀, alladina yasudduna an sabilillahi, gbogbo àwọn tí wọ́n hánà àwọn èèyàn, gbogbo àwọn tí wọ́n ń dí àwọn èèyàn lọ́wọ́, gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe àwọn èèyàn lórí kúrò an sabilillah lójú ọ̀nà tọ́lọ́ ẹ̀gbọ́ tí wọ́n bá rẹ̀ tó fẹ́ ṣe tọ́lọ́ ó ti lọ́wọ́ tí wọ́n bá rẹ̀ tó fẹ́ ṣe tọ́lọ́ ó hàn ẹ̀ tí wọ́n bá rẹ̀ ní tó fẹ́ ṣe tọ́lọ́ ó ṣẹ lórí kú tí wọ́n bá rẹ̀ ní tó fẹ́ ṣe tọ́lọ́ wọ́n kó súsú bá lójú náà tọ́lọ́ tí wọ́n bá rẹ̀ tó fẹ́ ṣe tọ́lọ́ wọ́n kó dààmú bá yóò wá fi tọ́lọ́ wọn bá lẹ̀ tàbí kí wọ́n lọ jẹ́ ń pè ní kàjó kàjómẹ̀ntì nínú ègbó ó ní pé kéèyàn bá èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ẹnu dúndùn títí tó ń tàn ó fi gbà ń téèyàn ń wí gbọ́ bẹ́ẹ̀ sì ni téèyàn ń sọ lè mọ́ jù bẹ́ẹ̀ nǹkan kan náà ni ṣèbí nínú kùránì wọ́n dá kọ Jésù ń bí àbí òsín bàbá wọn náà wà ń bí kí làwọn ń pè é ṣebí wọ́n sọ̀rọ̀ Mósè nínú Kùránì kí làwọn náà sọ ṣebí wọ́n sọ̀rọ̀ Sọ́lọ́mọ̀ nínú Kùránì ó ń sọ fún pé kó mọ̀ lọ mọ́ṣáláṣí pé kí n tó pín kankan náà ni Ọlọ́run kan là ń jọ ń pè èdè ló yàtọ̀ látàwà ń secondary school àwọn ọmọ gẹ̀yọ́ àtàwọn tíṣà wọ́n mọ̀ sọ fún wa wọ́n ní Ọlọ́run kan náà là jọ ń pè èdè ló yàtọ̀

ìbẹ̀rẹ̀ rẹ̀ ní pé alẹ́dínà káfàrú ẹ̀rá àwọn tí wọ́n ṣe kèfèrí wàsọ́dù àgbàbí ìgbà tí wọ́n ń ṣẹ́rí àwọn èèyàn ṣẹ́rí pé yàsùdù lọ́lọ́sọ́ bí sọ́dà yàsùdù àbí yàsùdù náà wàsọ́dù torí pé wọ́n jẹ́ jámù wọ́n pọ̀ tí wọ́n hánà àwọn èèyàn tí wọ́n ń ṣẹ́rí àwọn èèyàn kó lójú ọ̀nà ọlọ àtọ́nùlà gbogbo iṣẹ́ wọn jẹ́ ń pélé ayé ṣe tí àwọn ń wò iṣẹ́ eré ọlọ́run ní gbogbo ẹ̀ ti dànù Naam. نعم وهو الحق من ربنا وسرع السيئات ni wà lẹ̀dí na àmàlù ṣùgbọ́n àwọn tí wọ́n ní gbàgbọ́ lódodo tí wọ́n sì ṣiṣẹ́ eré tọ́ èéjẹ́ṣẹ́ fi kún yí tọ́lọ ń sọ yí láàrin àwọn tí wọ́n ń sọ pé ọlọ́nkan là ń sìn ọ̀nà ló yàtọ̀ àtàwà mùmí ní ọlọ́ni wọ́n gbàgbọ́ pẹ̀lú tàbí wọ́n nígbàgbọ́ sí ń tàà sọ̀kalẹ̀ fánàbí kí lọ́lọ́run sọ̀kalẹ̀ fánàbí alìkúrẹ̀ ah, pé kí ni wọ́n gba Kùránì gbọ́ pé kí ni ta ló lè dáhùn wọ́n gba kùránì gbọ́ pé kí ni mo fẹ́ kí ọmọ kan kó fèsì pé kí ni pé ọ̀rọ̀ ọlọ́run ni tọ́lá lómi sọ pé òun gba kùránì gbọ́ pé kí ni èyí náà ṣe pàtàkì wípé ọ̀rọ̀ ọlọ́run ni tọ́lá lómi gbàgbọ́ pé ànábì ọ̀rọ̀ ànábì irú ẹni yẹn ò ní torí àwọn ẹ̀nà sọ́rọ́ nínú agbárí tí wọ́n lò fún wa nìyẹn àtàwọn mustashirikun àwọn onípe ní mustashirikun àwọn ni a ń pè ní orientali lédè òyìnbó tí mo lọ́dọ̀ ara mi pè wọ́n ní kò gbédè ó gbékè kò gbọ́ kíni kò gbédè ó gbékè ẹnìkan tí ń jẹ́ àárín wa ó ti lo ọgbọ̀n ọdún bẹ́ẹ̀ àwọn òkúkú gbédè yìí ìrọ́ nípa òkú gbàtẹ́ bá ń sọ̀rọ̀ yóò yẹn sáwà náà lẹ́ ń bú látòrọ̀ ìbò olóògbédè àwọn mùsàṣìrìkún àwọn tí wọ́n gbìyànjú gbogbo kàkà wọn láyé gbogbo wàhálà tí wọ́n ṣe lórí ìmọ̀ èdè lárúbáwá àti ìmọ̀ ṣẹ̀ríà kò sí kòkòkò làwọn nínú yàrá àwọn ẹgbẹ̀rún mọ̀sẹ̀ṣìrìkún ẹ̀gbọ́n mi yé ìlàkàkà wọn wàhálà wọn àti ìdààmú wọn torí wọ́n ṣe wàhálà lóòótọ́ irú àwọn léèmù ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí wọ́n tún wá ṣe jẹ́gbà tí wọ́n ń jagun àgbáyé alákọ̀ọ́kọ́ àwọn míì ìgbà tí wọ́n jagun àgbáyé ẹlẹ́ẹ̀kejì wọ́n sì ń rìn kì wọ́n ń ṣe wàhálà láti pèlè lárúbáwá torí pé ìwé atúmẹ̀dì àkọ́kọ́ látèdè lárúbá sédé òyìnbó àwọn ni wọ́n kọ́ kìí ṣàwà mùsùlùmí lè Arabic English lexicon tó náà ló ti ga jù fún bàbá ẹ̀tù lárúbá sí èyìnbó lẹ́yìn náà ni àwọn èèyàn bí tó kọ dictionary Hans Hans irú modern literary Arabic ta ló David Kowa, ṣùgbẹ́ léyè ṣe David Cowan ni Milton Kowa, àti David Kowa, ilé Milton Kowa, àti Hans àwọn ló kọ Hans nìyẹn ó ti kọ́kọ́ tú èdè lárúbáwá yẹn sí èdè Germany èdè wọn ló tú sí Germany láti Germany yẹn wọ́n ti wá tú sédé òyìnbó Hans Wen ẹgbẹ́ bí àwọn Dutch fẹ́lẹ̀ èdè Germany nìyẹn méjì kó wà jókòó ó wà tún sí àwọn náà ní ọkọ́kọ́ tún kèé sàwà mùsùlùmí àwọn ìwé atúmẹ́èdè fáwọn mùsùlùmí kọ ní lárúbáwá sí lárúbáwá tajul arus lisanul arabi ti ibn afir àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ya gangan lọ̀gá o ṣùgbọ́n ká tún ségbè míì bẹ́ẹ̀ tó fẹ́ wò pé kíni kíni ìtúsí nínú èdè báyìí èdè òyìnbó àti èdè kíni èdè Germany àpèdè Faransé gan pẹ̀lú àwọn ní ẹ̀ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ àwọn akẹ́kọ̀ọ́ èdè lárúbáwá tí a bá fẹ́ tú nǹkan sédè ìbò tí wọ́n yẹn ni wọ́n ń wò wọ́n tún ṣiṣẹ́ lórí ṣẹ̀ríà àwọn bí Samuel Togmeri Watt ó kọ̀wé Islamic Studies kódà ọ̀pọ̀lọpọ̀ wọn some of them àwọn míì ni wọ́n jẹ́ professor Islamic Studies àwọn kan jẹ́ professor méje lárúbáwá gẹ́gẹ́ bí sa àtọ̀ abri ìrántí ó kọ rẹ̀ nírọ̀lẹ́ níbi ìjẹ̀rù dáńtọ́rọ̀ àwọn òun ló tún kùránì tẹ́dẹ́ òyìnbó ó pè ní the Quran K-O-R-A-N the Quran interpreted Quran tí a gbé kìí ṣe Quran bó ṣe kọ́ mi sa àtàbí arábìsì èdè lábáwá ló jókòó sí ó ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n gbogbo làkàkà wọn yìí àti wàhálà tí mo ní wọ́n ṣe tí mi ò tí sọ tip of the iceberg torí tá bá ní ká máa sọ tán wà ní ṣe tẹ̀síìrì mà ọ̀rọ̀ wọn ah, ah, Islam ní wọ́n fi ṣe School of Oriental Studies ní London àwọn ní ẹjọ́ kò kalẹ̀ School of kí ni oriental studies orient ó ní àwa mùsùlùmí gbogbo tó bá ti wá láti ìlú mọ̀rùgbótíẹ́ ó ní wọ́n pè ní orient àwọn ocds làwọn west western world europe àti america àwọn ní ń pèrè àwọn ní west àwa yòókù ní east africa àwọn òsì ẹ̀ka wá fún oriental studies ní ẹgbẹ́ gbogbo ẹ̀kọ́ tó bá ti wá láti ọ̀nà bùyọ̀ oòrùn ni wọ́n ti lọ jókòó ti islam àti ìgbé lárúbáwá wọ́n jókòó ti pàṣíà wọ́n jókòó ti. àmọ́ gbogbo wàhálà àti làkàkà àti gbòkègbodò wọn wọn ò ṣe ń torí ọlọ́ wọn ò sì ṣe ń torí káwọn mùsùlùmí ó lè gbọ́ ẹ̀sìn wọn yé èyí tó rinlẹ̀ ni pé wọ́n ṣe ń torí pé wọ́n fẹ́ jẹ́ sùúrù mọ́ wa lọ́wọ́ wọ́n fẹ́ fi yé wa yé àwọn èèyàn pé Islam kìí ṣọ̀nà kìí tó ga jù nù gáyà wọn ni ṣùgbọ́n ẹni tí ò bá mọ̀ tí máa ń kàwé wọn yóò mọ̀ yóò tún mọ̀ dúpẹ́ lọ wọn ni tí wọ́n ṣe wàhálà irú Boston tí bá gbàgbé ó léwé kan tó kọ lórí ulumul Quran science of the Quran láyé ìgbà kan UI ó lè graduate Islamic study tó bá kà wọ́n èé ṣe mùsùlùmí o àwọn wọ̀nyí bí ṣe wá pọ̀ yẹn tí mo dárúkọ wọn yẹn ẹyọ kan nù wọn òkú ní mùsùlùmí orí kèfèrí ni ó kú sí <laughs> orí kí ni wọ́n ní wọ́n kú sí orí kèfèrí wọn ni wọ́n kú sí torí náà lọ́lọ́run fi sọ wípé ẹmọ́ ti dúró ti lọ wọ́n nígbàgbọ́ nínú Suratu Muhammad tí mo ń kà lẹ́ẹ̀kì tí àbá yìí ń kà fún mi lẹ́ẹ̀kan sọ́rọ́tù Muhammad níbẹ̀rẹ̀ Forty-seven, Sura forty-seven. Wàlẹ̀dínà ámẹ́nu Hamilu Sọ̀lẹ́ àti wà ámẹ́nu bí ma ń zìlà àlà Muhammadi. Wọ́n ní gbàgbọ́ sí ń tàà sọ̀kalẹ̀ fánàbí oní Kùránì pé kí ni pọ̀rọ̀ lọ́nà. Àwọn ilé yóò gbàgbọ́rọ̀ lọ́nà wọ́n kàn gbà ah if Muhammad is wonderful so brilliant wọ́n gbà pé anábì Muhammad yìí ó ó èèmọ̀ lọ́rọ̀ rẹ ó mọ̀ lọ́pọlọ orí ẹ̀ mọ̀ pé ò fún àmà fàwọn nǹkan kan ẹ̀rí wọn ò gbà ló fi ránṣẹ́ sànà bí wọn ò pọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọ́n ní gbàgbọ́ yẹn ni ọ̀hún náà káfàrọ̀ ánìwọ́ sàyí áàtì awọn aburu wọn tí wọ́n ṣe káfàrọ̀ ánìwọ́ ọlọ́ọ̀bà wọn ha dánú wà áṣláhà bàálàhùn bàálàhùn ìṣesí wọn iṣẹ́ ọwọ́ wọn ọlọ́run yóò bá wọn ṣàtúnṣe ẹ̀ ṣẹ̀ríyàtọ̀ àwọn ẹni àkọ́kọ́ nígbà nítorí náà ń taari fàyọ́ ń bí pé fásà tó pé sírù wájú pé sírònù nínú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ó ní wípé kò tán síbẹ̀ láyé ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ tá kọ́ ó ní wípé ó ṣeé ṣe ń ṣe tẹ̀síìrì lánàá ni kéèyàn wà láyé kó má káwọn kèfèrí yẹn tàbá tó tako kùránì kí wọ́n pọ́n padà rí pé ojú ọ̀nà àná làwọn wà ṣùgbọ́n kìí ṣe pé wọn ò ní mọ̀ gangan o torí pé nínú ṣùgbọ́n fún àwa tá a wà láyé a rò pé wọn ò mọ̀ nínú sọ́ọ̀tù sukhruf sọ́ọ̀tù sukhruf sura 43 kan ní sukhruf yẹn bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ nípa Isa wípé òun ní àmì fópin ayé wà látàntàrú nàbì nítorí náà má ṣe ṣe méjì ń bẹ nípa ọ̀rọ̀ Ìsá ọmọ Màríàmà náà Naam. ولن ولا يصدنهم الشيطان إنه لكم عدو قلتم به الله من ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون الله وإنه لعلم الساعة للساعة فلتمترن بها واتبعون هذا صراط مستقيم ọ̀rọ̀ yìí ibi tí mo fẹ́ lò ń bẹ̀ ní òkìrí tó jáde bí tọ́lọ̀ ní àwọn arìnrìn ìgbà ó padà mọ̀ wípé ìntánẹ̀bí ń sọ òdodo ọ̀rọ̀ ní nípa ọ̀rọ̀ ìsá واختلف الأعصاب بينهم فأويل الذين ظلموا من عذاب يوم العليم ألم نزع lọ́rọ̀ kan ṣá ọlọ́run ní ànábì Ìsá ọmọ Maryam ọlọ́run ní àmì kan ló jẹ́ pé òpin ayé ti súnmọ́ bí i sọ lánàá pé ikú tárọ́bà sáà wà ń ṣàpọ̀ lè kọ́mọ̀ òpin ayé ti súnmọ́ torí pé òṣùpá ti ó ti pín ti àwọn ará mọ́kà tí wọ́n fi ránṣẹ́ káàkiri ìlú pé níbo ní ọ́ ti òṣùpá mélòó ló yọ ní ìlú yín lánàá ẹ́ ọ̀dà àwọn ọkùnrin ni nírọ̀lẹ́ sọ́rì ẹ́ ibi ni ìgbàtí ó mọ̀ kan mi rí pé kèé ṣe bí ìgbóyà ìbí ìgbégbà mi àtàlàyé mi ibi tí mo fẹ́ lò ní wípé ṣe mọ̀pálọ̀ sọ pé ìkùtàrọ̀ bá ti sáà òpin ayé ti súnmọ́ wà ń ṣàkọ̀ nìkọ́bà òṣùpá ti pín sí súnmọ́ ìyẹn náà ṣẹ̀rùpáyò kí wà parẹ́ lè rí torí náà dídí àmẹ́bí ìsá ọmọ Mariam àmì òpin ayé náà ò túmọ̀ sí pé bóyá John náà láyé parẹ́ ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run ó ti súnmọ́ lọ́dọ̀ tiwa ló ti jìnà ìnáhùn yàrá náà rú bàáyìn yá wà nàrọ̀ ọkọ̀ ìbà. Mo rò kó díẹ̀ ọlọ́run ní àwọn èèyàn ń wo àwọn tètèrè wò bí tó jìnà ọlọ́run ní wò bí kí ni nǹkan tó súnmọ́ tòndó náà lẹ́ẹ̀kọ́ bá abẹ́ kọ́ ń bí o ní wípé àwọn kèfèrí lè mọ́ mọ̀ títí tí wọ́n fi kú ṣùgbọ́n nígbàtí wọ́n bá ń pọ̀ kàkú lọ́wọ́ wọn máa mọ̀ torí pé àbú ẹ̀rọ ńgbà tí ń jú ayà tí mo sọ yìí ni kò tí ìwájú lórí yóò padà wá ṣàlá wípé àwọn alùlù kìtà wọ́n mọ òdodo nípa ìsà ọmọ Mariam yẹn pé nígbà tí wọ́n bá fẹ́ kú tí mọ̀lẹ́kà kú bá dé wọ́n wà rí pé ah! lóòótọ́ kìí ṣe ọmọ ọlọ́run lóòótọ́ kìí ṣọlọ́run àmọ́ ẹ̀pa oníṣe kí ni kò ní gbóró mọ́ àwọn tí ò tí ìkúnnú wọn tí wọ́n bá ti mọ̀ láyé àwọn èèyàn ó yí padà wọ́n ti mùsùlùmí ṣùgbẹ́ni ọlọ́run bá kọ́kọ́ mọ náà nínú wọn kò ní ti mùsùlùmí kódà yóò mọ sọ lẹ́nu tó rí nínú ìrírí àti rí kírísítẹ́nì lọ́sọ́rọ́ tó sọ pé ìsìláàmù lọ́nà òun fúnra òun mọ́ ṣùgbọ́n òun ti jókòó nínú ìjọ èmi ti rẹ́ nìkan nílùú ìtò sọ fún mi direct à ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ níbi pépà ó ti 15 years back àmọ́ àríkà ẹni yìí gbìyànjú tó rẹ́ nìkan béèrè àwọn ìbéèrè kan mo wá ń dá mo wá ń sọ̀rọ̀ àwọn òun náà wá ń ṣe na onímọ̀ díẹ̀ wọn Islam ká olójú ọ̀nà ní Islam ó ní òun gbà dáadáa pé Islam lọ́nà ó ṣe ṣe ah, olóhùn oníṣe ó ní wọ́n ti notice nílé pọ̀ máa ti muslim ó ní wọ́n ti bá fòun ṣe sákìtì àwọn african wọ́n ti fún un ní oyè kan tó lágbára ó ní òsà àfà tó ń bá ṣe olóhùn oko lè ó lórí oyè jẹ́ fún òun kọjá bẹ́ẹ̀ ó ní ó ní kèjọ́ àwọn àgbà wọn ò lè ṣe ní ó ní pé wá nílé àwọn kò sí muslim kankan bàbá òun bá sábà ó tó so oyè tó jẹ òun ó lọ bàdàn tó bá ti wá ń gbé bàdàn ó mọ̀ ṣe ìsìlámù lọ́nà ó ní ṣùgbọ́n fẹ́ sọ fún mi o níjọ́ tó ń bá wálé òun ò ní í ṣe bí mùsùlùmí o pẹ̀lú tó bá ti lọ ń gbé pò mí kúrò ẹni ò sí ìṣe tán nǹkan tó ń gojú rí ẹ̀yìn orí ẹni tó mọ̀ pé wọ́n lè pa o ẹ̀gbọ́ kéèsì ó ti ṣe tán níta ẹ̀kàn lè sọ ní pé ìmánì rẹ̀ ò tí lágbára tó ṣùgbọ́n pẹ́kẹ́ ìṣẹ́tọ̀ èyàn sọ fún mi pé tó ń bá ti kú ní tó bá graduate àkùnbá bí ìlú ti jáde tó ń bá ti wọ́n mọ̀ lọ bà mẹ́lẹ̀ ni mo padà rí lẹ́yìn tó tún sáàbù mo tún bí ẹ̀rùn ìwọ̀n bí ò dá ń bí o torí mo rántí kẹ́ẹ̀sì ọmọ kan ní Kwara poli gbà ẹ̀ ó o tó wálé mbàdàn tó di mùsùlùmí lọ wọ́n lù pa wọ́n ni wọ́n ṣe deliverance fún pé orí ẹ̀ ti dàrú pé èṣù ti kó sí lẹ́nu pé ó ń kírun ìgbálẹ̀ gbogbo ẹ̀ wọ́n lù ibi tí wọ́n lù ní ṣọ́ọ̀ṣì ló kú sí kéèsì yẹn àtẹ́kì àwọn brothers take up díẹ̀ nígbà náà wọ́n lọ rìpọ́ọ̀tù ní yàgàn kò sí àwọn fọwọ́ padà kan ọwọ́ kódà àwọn tó ń ṣe ìrírí ayé gbé lórí rédíò ńgbà náà ibi tó padà parí sí kéèké bóun ló ń lọ sọ ibi tọ́rọ̀ parí sí nìyí kìí ṣe ayé social media báyìí sáfàyè social media báyìí ní ìsinmi ó yọ́rọ̀ yẹ ìpàárín díẹ̀ the sister died as a result of culture àwọn tó mọ̀ nígbà náà mọ̀ tí mo sọ yìí sísà yẹn kú látara kiri ìyà tí ń fi ń jẹ wọ́n ní èṣù ló ń dá láàmú àwọn fẹ́ ṣe deliverance she died while being people wọ́n lù pa so ìyá ìtò ń sọ pé kò tí ì ṣe tán <laughs> pàápàá ọmọdé bá débi ẹ̀rọ ẹ̀rọ bá o ọ̀rọ̀ ìmánì rẹ̀ ni ò tí kú tó tí ìmánì bá kú tó ṣe pé yóò gbà pé tó bá kú òwò lọ àríṣẹ́ náà òwò gbogbo ṣe yìí dì gbogbo aná ta jókòó ní ìsìnkú bá lógún yá èèyàn mélòó ló ṣe tán náà wá láti ìlú ogun táwọn pé kú pàápàá ìwọ tó ṣẹ̀ àná ló ṣe nìkan mélòó ní ó jáde náà

láti ọdún tí ń wáṣẹ́ òòrùn wọ́n ti wá ní kó wá gba lẹ́tọ̀ pàpẹ́ tó ti gbà wọ́n ní kó rí zoom monday mọ́lá lógún sunday tó lógún yẹn jẹ́gẹ̀ máa mọ́ fi owó oṣù tí máa gbà mọ́ fi ràn yí lọ́wọ́ lójú gbogbo lóògì sótorí náà nínú ẹ̀kọ́ bá rí kọ́ ni pé àwọn ìyẹn lásìkò tí bá fẹ́ kú yẹn wọ́n máa wùdú torí pé mọ̀láìkà máa rí kú máa rí mọ̀láìkà lànà ti fi sọ pé ilẹ̀kùn túbá sílẹ̀ fún ẹ̀ tó bá fẹ́ túbá hápá yìgọ́rìgìm títí tí ó fi pọ̀ kàkú tó bá ti lè bẹ̀rẹ̀ sí rí mọ̀lẹ́kà àwọn mọ̀lẹ́kà tí a fẹ́ gbẹ̀mí ẹ̀ lásìkò yẹn o kò sí àyè fún túbá gba ẹ̀ máa mọ̀ dúdú orí ayà ní gọ̀ọ̀rọ̀ tí ẹ̀ mọ̀tọ́lọ̀ orí ìwọ́n tẹ̀jẹ̀ àti gbéyàwó ọlọ́run fún alágọ̀ yẹ náà ìyẹn kọ́ ilé ó ní àwọn alìlìkìtàbù tí wọ́n máa mọ òdodo alìlìkìtàbù wọ́n mọ òdodo àbúrẹ́rà ló wá kí látòrókò àtàjẹ́mbà ó kàn wá sí lọ́pọ̀lọpọ̀ iná àtòbẹ̀ẹ́gbẹ̀ ọmọ ṣe mọ̀ àtàrà àmì kí ni olú ẹgbẹ́ ẹ̀mọ̀ ìlú mọ́bí gọ́mì náà kí ẹ̀mọ̀ ìlú mọ̀rọ̀ jà dáadáa nínú ẹ̀kọ́ bá rí kọ́ torí àsìkò nígbà ikú nígbà ìkú wọ́n nínú ẹ̀kọ́ bá rí bẹ́ẹ̀ ní o ni wípé wọ́n ń pè of the ní istidiraj tazolami nígbà tọ́lọ ní wọ́n bọ̀ wá ìwọ́n bọ̀ ìwọ́ ó mọ̀ àwọn náà bọ̀ mọ̀ ìtumọ̀ lásìkò yẹn kò sí kankan tó jẹ́ àwọn kèfèrí wọ́n gbádùn lọ́wọ́ tó ẹgbẹ́ yà jẹ wọ́n ní ọlọ́run bá nàbí wọ́n bọ̀ mọ̀ jẹ́bọ́lọ́ sọ nínú Kùránì pé عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون وانفواما ثم كلا سيعلمون وانفواما tó ẹgbẹ́ inú ìyá wọn wà lọ́rùn ní ṣọ́gbọ́n wọn bọ̀ wà mú tó bá dúró dúdú ìtumọ̀ rẹ̀ níbi ta fẹ́ ká lò ń bẹ̀ ò ní wípé gbígbádùn táwọn kèfèrí ń gbádùn lọ́wọ́ yẹn kò túmọ̀ sí tọ́lọ́run ọba fẹ́ràn wọn àbọ́lọ́run yọ́nú sí wọn èyí ń ṣe fún wọn lọ́wọ́ ẹ̀ là ń pè ní orí ẹ̀jẹ̀ tí padà ṣàlàyé tó pọ̀ ọ̀gán lánàá ṣùgbọ́n mo kàn wá ṣe ni àyà àyà ìlú wà orí ẹ̀ gbà ń gbé jáde ẹjẹ́ kí ṣàlàyé ilé ìtàn gangan ni àyà ẹjẹ́ wọ́n bínú pé áńsáàzá ọ̀lẹ́jì ní gbàgbé ayà sànúkọrẹ̀ húkà pàlátà tàlọ́lọ́ sọ fún ànábì sànúkọrẹ̀ húkà àmà kàmù pàlátà tà ò ní gbàgbé tàlọ́lọ́ sọ̀rọ̀ yẹn fún ṣé mi lànábì ẹdún agbọ́n tọ́lọ̀ tún sọ lẹ́yẹ ilá máa ṣáà àbí tọ́lọ̀ bá tún fẹ́ kún gbàgbé ó yẹ káàkiri gan tún lè gbàgbé dáadáa táwọn èèyàn tún jẹ́ ìran lé sí àbánàbí ń gbà tí ń kírun ìran rákà mẹ́rin ànábì kí méjì tó sálámà ànábì jẹ́ tó ti dìde ó ti gbọ́ fẹ́ ní sàmọ́ṣáláṣí dúríyà dẹ́rì wọ́n gbọ́ fún ẹlẹ́ ọlọ́wọ́ méjì àwọn oníta ilé làbí ìfúnlẹ̀ ọwọ́ rẹ̀ gùn ju bí tọwọ́ àwọn ìlú kù ṣe rí lọ olówó àsọfà náà bí pé ṣe ìran ti di méjì ànábì ìbéèrè àwọn ìṣẹ̀wọ̀n pé ṣé kó ṣe sàn lórí wọ́n ní kó ṣe sàn ní torí pé kálukú ń bẹ̀rù àti sọ̀rọ̀ bàbá náà bí ọlọ́run ṣe nǹkan sáwọn ó tún wọn tí ó wà dàbí ẹni páwọn criticize ìyẹn pé bí ẹni páwọn ń fẹ́ mọ yọ àbùkù ànábì kálukú wọn ń wojú ara wọn zùlìyàdé ẹ̀ ló wá ní ó ń ṣe ọlọ́run sọ́lọ́ ti sọ wọn di méjì ìrùn olókùn yẹn ní tún méjì àlọ́mìnira ṣe tó wí yẹn rí bẹ́mọ́ níbẹ̀ ni àmẹ́bí sì padà ó kí rákà méjì tó kú ó ṣe tàṣáwù ó sálámà ó tún forí kan rẹ̀ lẹ́ẹ̀mejì pẹ̀lú aláàgbáta mọ́ ṣe ó wá sálámà àmẹ́bí tí ò bá ṣẹlẹ̀ sáàmà bí tó bá ṣẹlẹ̀ sáàbò láti yanjú ẹ̀ àmì mọ́ bá ṣe ṣe ìyẹn lọ yẹ pé kọ́ṣì tó dáa jọ sá láti lè gbà náà nítorí náà tí wọ́n bá ń gbádùn lọ́wọ́ kò túmọ̀ sí wípé wọ́n wà lórí òdodo eléyìí agbọ́dọ̀ gbọ́yé ẹ̀yin ọmọ nítorí àwọn ọmọ wa tí wọ́n fẹ́ travel out looking for golden flea nítorí àwọn ọmọ wa tí wọ́n fẹ́ lọ ọ̀lẹ̀ òkèèrè nítorí pé wọ́n ń wá jíjẹ àti mímu káàkiri ayé kọ́ńtì tẹ́ mọ̀pọ́mọ yí ń lọ tí èé tí kírun ọmọ tó lọ sí North Korea tó lóun rí scholarship bẹ́ẹ̀ tàbí ó lóun rí iṣẹ́ ní North Korea tẹ́mọ́ tẹ́mọ́ North Korea ó tó yàtọ̀ sí South Korea o ìlú àwọn communist àwọn communist ní ọ̀tá ẹ̀sìn làwọn ń jẹun àwọn ṣùgbọ́n ìlú ní àwọn Russia john tẹ́pẹ̀ ní United Union of Soviet Socialist Republic àtàwọn China ní àwọn ọdún kan sẹ́yìn tí ò sì fẹ́ púpọ̀ China wọ́n mọ̀ọ́mọ̀ gbé òfin jáde ní Ramadan pé àwọn tó ń ta oúnjẹ ò gbọdọ̀ sí ṣọ́ọ̀bù nílùú mùsùlùmí yóò sẹ́gbé China àwọn mùsùlùmí pọ̀ ní China mùsùlùmí tó wà ní China pọ̀ ju gbogbo èèyàn tó ń gbé Nàìjíríà lọ sẹ́gbé ní Nàìjíríà pọ̀ láfíríkà bí àwa ni the most populous country in Black Africa gbogbo àti kèfèrí àti mùsùlùmí tó wà nàìjíríà tó yẹ mùsùlùmí tó jọ ọmọ china ṣùgbọ́n gbogbo wọn ẹ̀rí tí wọ́n ń gbé wọn ò gbé àárín gbogbo wọn ń gbé ẹgbẹ́ afghanistan ìlú kan àti ẹgbẹ́ afghanistan ọ̀rọ̀ osama bin laden aṣáàgbọ̀ láti ibẹ̀ yẹn tó bá wọn sọ harvard ló mú islam bí afghanistan mo rò pé ibẹ̀ náà ní islam ti ṣàn chinese ìjọba wọn kéde ńgbà náà yóò ti bí about ten years now pé gbogbo àwọn restaurant wọ́n yan jọ àwọn ọlọ́pàá kó máa wò ní òfin wọn ò gbọ́dọ̀ close wọn ò gbọ́dọ̀ fi ṣọ́ọ̀bù torí àwẹ̀ àwọn owó lọ́wọ́ bẹ́ẹ̀ jẹun bẹ́ẹ̀ mùsùlùmí lòun ń gbàwẹ̀ gbogbo wọn ló fi sùn òtáǹjẹ ẹ gbọ́dọ̀ fi ṣọ́ọ̀bù yìí composting sọ ìwọ mùsùlùmí tó ló fẹ́ lọ kàwé àbí ẹ̀yin ìmú tọmọ yín fẹ́ lọ kàwé bì kan tàbọ́mọ yín lòun wá fly online wọ́n fún níṣẹ́ níbo ni wọ́n ti fún níṣẹ́ ibo ló fẹ́ lọ kàwé ṣé kìí sàárín àwọn kèfèrí ní lọ ẹlòmí inú yín sì ni wọ́n fọmọ yín ní admission tàbí kí wọ́n fún níṣẹ́ níbi táwọn mùsùlùmí wà yóò wá gbé iye owó tó fẹ́ gbàyẹ̀wò níbi táwọn kèfèrí jókòó sí ìlú àti kèfèrí owó yẹn ní owó yóò ní ọmọ ọmọ bàbá ọmọ bá dé ọmọ òní kírun náà tí àmọ́ rẹ̀ tí wọ́n bá ní kó lọ kírun yóò ní wọ́n bí ẹ̀kan dára yín láàmú ni there is no God yóò sọ̀nà and if there is God God is not concerned about our life He has created us and created, has created us It's left for us to live our life the way we like ṣé ó sọ fún yín pé Ọlọ́run ò sí ló bá sì wà kò sí tó kàn pàgbéjì ayé wa ó ti dá wa ó ti dá wa tán àwa ló kù ká mọ bá ti tìgbéjì ayé wa ní ẹ̀rù orí aristótù ní aristótù gbà pọ́lọ́run wà ṣùgbọ́n ní ọlọ́run ọba ò ìgbà tó ti dá wa tó ti dáyé ó pa wá sí ìgbé tó kálukú máa ń ṣe tiẹ̀ tó wá kó kálukú ó sì lú ọkọ rẹ̀ ibi tó ti lọ ṣiṣẹ́ yẹn ni kò tó rí náà bọ́mọ yín bá wà ń lo ègbò ẹ pé tó fi mọ́ṣáláṣí ń bẹ ládùúgbò yìí níbi tó wà tó kí ń bẹ̀ láàárọ̀ yìí tó bá ló wà tó bá ní òsì ṣé wà ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kí òun náà lé skúù wo làwọn ọmọ rẹ̀ ń lọ ń bẹ̀ ní United States ṣe wà yẹn US yẹni ẹ̀ muslim kan bẹ̀ ó láwọn stéètì tí mùsùlùmí pọ̀ sí o àwọn stéètì kan wà ẹgbẹ́ àwọn kèbèrí ló pọ̀ ń àwọn Buddhist àwọn English àwọn Atheist àbáwọn oríṣiríṣi mùsùlùmí òwò ọ̀pọ̀ sí ṣé kìí ṣe irú tẹ́sì yẹn lọ́mọ ẹ̀wọ̀n ó máa bọ̀rọ̀ wa lẹ́nu wò ìjọ ọdún ó pé bó ní akú ọdún òní ó rí pé yóò fi mú dáhùn mọ́mí kò sẹ́nì kankan tó ń ṣọdún irú ọmọ yẹn èèyàn bí ó ṣe kú ń bẹ̀ nílé ìmọ̀ wa àìjẹ́bẹ̀ yóò dìbò àwọn orí tá a rí táwọn tòjò rí lọ́wọ́ yẹn òun wọ́n gbádùn yẹn tòjò lọ́wọ́ orí ẹ̀dẹ́ ní ní ẹ̀kọ́ tá kọ́ lánàá ni àwa a ní ọmọ jápa tọ́pìkì kan ǹjẹ́ òfẹ́ tó máa àbí mẹ́ta àbí mẹ́rin àbí márùn láti tríìtì tọ́pìkì jápa nígbà táwọn èèyàn jápa tí wọ́n kò nàìjíríà pé mùsùlùmí tó bá fẹ́ jápa ó gbọ́dọ̀ gbọ́ àwọn nǹkan báyìí yé kó tó já tó bá sì ti já tán níbo ló ń já lọ tó bá tún ti débẹ̀ àwọn nǹkan tó fẹ́ gbọ́ yéré àtúnṣe gbà ẹni padà lọ ní rìkọ́dù tẹ̀lọ́wù jápa ìjà rántí gbà yìí tontorí náà àwọn bí báwọn èèyàn jápa lọ sígbà àwọn kékeré yìí pẹ̀lú wọ́n dùn yẹn wọ́n gbádùn yẹn kò túmọ̀ sí tọ́lọ̀ fẹ́ràn orí ẹ̀jẹ̀ ní wọ́n pọ́dà bọ̀ wá pa wọn ọlọ́ṣàlọ́ èyí tí wọ́n bá ń sílẹ̀ kan sí ní ọ̀rán sí àbá ìṣirí 159 súra Aya 159 bá wà ká. Wọ́n وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليه شهيدا Ìgbàtọ́lọ́run ń sọ̀rọ̀ nípa Ìsá ọmọ Mẹ́ríàm. Ọlọ́run wá ní wà ní áhìlì kìtà kò ní sí ẹni kankan nínú àwọn alìlì kìtà yẹ̀húdí ni àbínà sára ìlà làyò mìíràn nàbí àfi pé dájúdájú yóò gbà gbọ́ yóò gbà tani gbọ́ yóò gbà ìsà kọbílà bọ́ òkú Báàdò jẹ́ alìkìyàmà ìyàkúrò ààrẹ ìní ṣàní. Ẹ yóò bí wá jẹ ẹlẹ́rìí, yóò jẹ yìí, ìtumọ̀ rẹ̀ pọ̀. Ṣùgbọ́n tó máa ní pé kò sí nínú áàlùlì kìtàkù. Àyàfi yóò ọmọ kìí sì ṣe kí ni kìí ṣọ̀lọ̀ kọbílà kí ni mọ́ọ̀rì ìlú ṣáájú tó tó kú ìyẹn ni pé ìgbà tó ń fúnra rẹ̀ bá ń tọ́ka kú lọ́wọ́ ẹgbọ́rọ̀ ṣàpẹ́pọ̀ ìtí ìkú ṣùgbọ́n kiri àwọn tó fẹ́ gbẹ̀mí àwọn màláíkà àwọn ànàrùn mọ́lákìrì mọ́ọ̀tù àwọn olùrànlọ́wọ́ fún màláíkà ikú tó bá ti wá rí fáwọn ilé àwọn tí ibi tó ẹ̀mí fẹ́ bọ́ sí ibi tí yàó ti máa jẹun yóò wá gbàgbọ́ pé ah! òdodo ìsọ ọmọ Mariamọ̀ òdodo ni pé òjíṣẹ́ ọlọ́run kìí ṣe ọmọ ọlọ́run kìí sì ṣe ọlọ́run yẹ̀wúdí inú ó wà gbàgbọ́ pé ah! àṣójíṣẹ́ ọlọ́run ni kìí ṣe ọmọ àlè tí àwọn yẹ̀wúdí gbàpọ̀ ọmọ àlè ìyá ni ó ni wọ́n padà gbàgbọ́ ṣáàdì gbogbo ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì kí báyà inú fẹ́ fọ́dílẹ̀ dílẹ̀ o mákàmú wá ṣókí ni o ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé kọ́bílà mọ́ọ̀tì ìṣáájú kí ìbá ọmọ mọ́ríàmọ̀ gangan tó tó bá padà wá nígbà yẹn kò ní sí álùrì kìtáàbù kan bóyá yẹ̀wúdí ni àbínà sọ̀rọ̀ tí ò ní gbàgbọ́ mo rò ṣe ó ṣàánú wa wàyá ọmọ máa tó bá dòjọ́ àlìkì àmà yàkúnù ààrẹ ìṣì ìdà gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ gbàgbọ́ nígbà tí wọ́n fẹ́ kùnù ìgbàgbọ́ yẹn ò ṣe kí ni kò ṣàǹfààní mọ́ torí pé wọ́n ti rí kú tòrọ́lọ́ ọba ní kò sí tú bá fún ẹnìkan tó ṣẹ lọ́wọ́ ọba lọ títí tí kú fi lé bá àtà àdẹ̀rákà lè tí kú fi dé tó wá ní ìní tútù lè án ọlọ́run tó bá ní ìlú là kò ní sí tí bá fún ọmọ àwọn tí mo lè fàyọ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ yẹn ọlọ́run ṣàánú tó torí náà tí mo sọ nípa ayíbá ẹni pé wọ́n ń bọ̀ wá rí náà àwọn alólùkítàbù wọ́n padà rí ṣáájú kíta ní káwọn ó tó kú láyé fáwọn tó wà láyé nìí kí ìsàmọ́ Maryam bá dé kó tó kú àwọn tó wà ń bẹ̀ náà wó padà sàgbọ́n tó bá dò ìdáàlì kì a máa tí ò nígbà gbọ́nù rẹ̀ lóòdòdó tó ti bí wọ́n pọ̀ kàkùn gbogbo wọn ní ìsàmọ́ Maryam kan ṣe ọlọ́wọ́ ní ìnàrọ̀ baka ń gbogbo ń tàà sọ yìí ìnàrọ̀ baka olúwa rẹ̀ wúwà áàlámù bí ma ń dọ́là á ń sàbí ilé yìí òun ló ní mọ́jì nípa ẹni tó sọ̀rọ̀ kó lójú ọ̀nà rẹ̀ wà áàlámù bí lè mọ́ tẹ̀lé ọlọ́ni fàlá tó tẹ́ èlè mọ̀ká ìbè nítorí náà ní agbogbo àwọn ọ̀rọ̀ tá ti sẹ́yìn nítorí náà tàbí ká sọ pé látara bẹ́ẹ̀ fàlá tó tẹ́ èlè mọ̀ká ìbè áyà 8 áyà 8 Àtọ́kì ayé àtúnigẹ̀ sílẹ̀ kan àkádú, èrè sọ́rí ìjẹ́kátà èrè, ayé àtúrà tó lọ́pàá àrọ́bàtí àwọn kan sì hó jẹ wọ́n ń dì mí wọ́n bojú jẹ́gà ustaz sura 7 yẹn ti ìyànjú ẹ̀ sura 7 ayà kìlà pé ń gbà náà ẹ́ tí ìbá ti rẹ̀ tó sọ ajẹ́gbẹ̀ iná ti 44 gbé ààrí àwọn náà orí lọ́hùn sura 7 ayà 44 ọlọ́run ni wà náà dà fábìlì jánẹ́sì àbábà náà àbíká

Mùhàdínù bẹ̀yìnà, olùgbègbè kan tàbí akéde kan ó kéde láàrin àwọn méjèèjì pé Allah'anatullahi alàbọ̀ọ̀lì ni. Ibi dandan ọlọ́run fún àwọn àwọn alábòsí ìyẹn gbé tàbá ní ibi dandan ìgbé jìnà síkẹ̀ ọlọ́run. Àlẹ̀dínà ibi Wọ́yàdẹ̀kùnẹ́hà àríwájà, wọ́n wá ń wá ọ̀nà láti sọ ojú ọ̀nà ọlọ́run ọba tààrà di wíwọ́. They are seeking to make the path, the straight part of, of, of Islam. They are seeking to make it crooked. Wọ́n fẹ́ kó di wíwọ́, ọ̀nà tààrà, wọ́n fẹ́ kó di gbùngbùn ọ̀nà tí ò sí wà tí ò sí kòtò tí ò sí gegele bẹ̀ wọ́n ń kó kòtò àti gegele sí ọ̀nà tí ò sí tó lè kọ́ ọ̀yàn lẹ́sẹ̀ bẹ̀ wọ́n lọ kó tí ò mọ̀gún yàn gbogbo ògbòkègbodò wọn yàbẹ̀ gbóná ó ìwàjà ó làwọn ọ̀rọ̀ àwọn mùsùlùmí kúrò tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn orientalist yàrá sí pé gbogbo ògbòkègbodò wọn wọ́n fẹ́ dà ọ̀rọ̀ rú máa lọ́nu irú mo tó gọmẹ́rí máàtù tí mo sọ lẹ́ẹ̀kan mo ló ṣàlàyé púpọ̀ ó ṣe àwọn tíra Islam tó ń bọ̀ ẹ máa wọ̀rọ̀ kan tó sọ èyí ó láìkì ọ̀rọ̀ yẹn mo kàánú òwe ẹ̀ Islam ó ní àwa mùsùlùmí ó ní architecture wa ó dáa ju architecture àwọn nàbára lọ ó ní Islamic architecture is better than Christian architecture nípa ṣe máa ń kọ́lé àti àwọn ọ̀nà tá ń ṣe sí design títa wà mùsùlùmí ló dáa ju ti wọn lọ ó wá ní kí ló fà ó nítorí pé ẹ̀sìn wa ṣe àwòrán yíyà èrè gbígbẹ́ ó ṣe léèwọ̀ ó nígbà táwọn wá lè gbẹ́ èrè yẹn ló wá mú àwọn àfáà wa àwọn architect àwọn ọmọlé àtàwọn designers àwọn tí wọ́n ń ṣe ọ̀nà láti wá ronú pé ọ̀nà owó làwọn òbíṣọ́ lọ ní that why they don't make use of lines and cups àwọn bẹ̀rẹ̀ sí lo ìlà torí pààrà àti ìlà tó ṣe kí ni èyí tó tẹ̀ ó là ń fi ń ṣe ọ̀nà wa onílówà àdá oníṣìgbà àwọn nàṣàrá nígbàtí wọ́n ti lè ní ohun ìgbàláyé mẹ́fún láti máa yàwòrán àti láti máa ya ère eré eré làwọn máa fi design tẹ́bá lọ bí mi wọn ló fẹ́ rí pé wọ́n sáyé eré kalẹ̀ ní eré eré ṣùgbọ́n tẹ́bá rí islamic architecture pé islam ẹwọ́ ní àríwá yìí ní north ṣẹ́rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tá à ń ṣe sáṣọ wa ìsáyìn ẹ̀rí pé kìíní north yẹn àwọn kìíní tí wọ́n máa fi cup oríṣiríṣi ṣe tó fi dé bí àwọn dáńdógó àwọn gbáríyẹ̀ táwọn Yorùbá ọ̀yọ́ ọjọ́ ẹ̀rí pé gbogbo design yẹn cups yẹn ni wọ́n lò àti line tó lágbá kan tẹ́bá tó wo igbá ẹgbẹ́ lọ́yọ̀ wọn máa fi gbá calabash work tẹ́bá tó wo awọ ṣíṣe iṣẹ́ ọ̀nà tàwọn leather work ilé ìfẹ́ mi rí ló jẹ́ ẹgbẹ́rún àdẹ̀kọ́ sùn díẹ̀ tẹ́bá lọ compare sí tààrẹ̀ wà sí náà tẹ́rì pé ó sùn díẹ̀ ló fẹ́ kò díẹ̀ yàtọ̀ torí pé àwọn tí wọ́n fi máa ń ṣe ọ̀nà sí awọ́ ìta kọ́ngbà yìí wọ́n pè kan ní ìpele à ń pè kan ní sísí ní hmm, ejò ń gàgbọn àti bàbá lọ ẹ̀rí pé ó máa ń fáìn àwọn olówó máa bí ṣe tìmùtìmù tí wọ́n rọ̀gbọ̀kú lé lórí àwọn olówó gangan ní òkè sáàrin wúrúwúrú olówó fi ṣe tìmùtìmù tó fi tó ní

wọ́n ṣàlàyé kìíní yẹn wọ́n trace history àti àwọn pépà kan tí wọ́n kọ monograph ló kà ń bẹ̀ pé Yorùbá Haúsá yẹn ní ọ̀kan ni wá nígbà tá à ń bọ̀ ní kíni òǹkàlùkù wa yà nínú tí wọ́n lò náà ni àwọn iṣẹ́ ọ̀nà tí Yorùbá gangan ẹ̀rì pé ó jọra ẹbáwọn fọ́tò Aláàfin tó ti pẹ́ ní òkè ṣe ti sí o mo wò ó nígbà tí wọ́n sọ̀rọ̀ Aláàfin táwọn èbó dé kíní tó dé sórí ó dàbí àkẹtẹ̀ tẹ́mà kẹtẹ̀ àwọn fúlàní yẹn ẹmọ tẹ́ ń pè lákẹtẹ̀ ní ìmọ̀ english sáré lè bí cowboy cap báyìí kéje pé sky hat yes hat ṣùgbọ́n kìí ṣe ruwáàtì ó tóbi ogun ẹṣin black and white mọ́ ò pé adé kọ́ lábíkílá láàbídé tí ẹ sì mọ̀ wípé táwọn náà bá ń ṣe ọdún gidi kíní yẹn ni wọ́n máa dé tẹbáwo ìmámù mọ̀lẹ́ àbí ìmámù fílàní sọ́rì nílọrin ẹ̀rí pé kíní ò ní máa dé wọ́n wà fi awọ gbá lẹ́yìn wọ́n kàn máa trade wọ́n rà máa kójọ tí kéèdà abẹ́ kan tí wọ́n kó lẹ́gbẹ̀ẹ́ kan sójú ẹ̀ láti ogun ẹṣin ṣùgbọ́n àwọn black and white picture john and picture eighteen ó wà lórí ẹṣin àwọn ẹmẹ̀wá pẹ̀lú ogun ẹṣin kì ní bí àkẹtẹ̀mí lóde kágbé yẹn ti sẹ́gbẹ́ kan ṣùgbọ́n láyé tí mò ń ṣàlàyé náà ni wípé ìyàbìgú náà há ìwà já wọ́n fẹ́ da ẹ̀sìn rúmọ́ wa lọ́wọ́ sọ ọ̀rọ̀ tí mo tó gún mẹ́rin wá ti wá sọ yẹn wípé tí wá bẹ́ta wọn ṣẹ́rì kẹ́rù pé ó ń praise Islam àbí ó fẹ́ràn wọn ara agbárí tí wọ́n máa ń lò nìyẹn níjọ́ tí ó wà á sọ tí ò bá mú ẹ̀rì pé wà lọ́dí Professor Aláró lẹ́nu lọ́lọ́ ẹnìkan pósì WhatsApp fídíò kan sí pé kí n yìí wọ́n kàn sọ̀rọ̀ ṣókí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kéré ṣùgbọ́n tó wá jẹ́ lẹ́kọ̀ọ́ lámọ̀sọ̀rọ̀ tó pọ̀ wà nù ẹ̀ bàtẹ́ ń sọ̀rọ̀ sàpòrẹ̀ ń balẹ̀ tí wọ́n sọ̀rọ̀ mú tó gomẹ̀rí wà pé òun ló dá gbólóhùn kan lẹ̀ mo dẹ̀ tí máa ń sábà gbọ́ lóòótọ́ lẹ́nu àwọn tó ṣe islamic studies láti ìgbà tá a secondary school ní ọkọ̀ wa islamic studies àwọn màálìmù àfà ló kọ́ wa ní islamic studies ní primary school àwọn èyí sọ̀rọ̀ yẹn jù ìdáhùn sọ pé ọ̀rọ̀ aláwọn nínú kùránì ó sọ báyìí ìgbà tá a ni wọ́n rí Quran says Quran says mo rántí bàbá wa ẹnìkan wọ́n tún ṣẹ̀ pósì ẹ̀wà ìsàmì sọ̀rọ̀ ìjìyà wọn lágbà mọ̀ kí ó wá ń kọ́ wa ní how to write Muhammad ó wá ń wa ní rules for writing Muhammad tí ó ṣe kéwù ó ní tẹ́ ti kọ Muhammad mmed ó ní mo ní yóò ti bẹ̀rẹ̀ Muhammad ó ní re. correct ó tó wáyé pé a láti sí parí mmad e ó ní u láti bẹ̀rẹ̀ Muhammad èwo ló wọ́n ní that is the rule of writing ara ṣe àwọn orientalist tó mọ́ mẹ́rin yẹn yóò àìló ti finish tó ìjọ islamic study mo wà ń fọ́n tí nígbà ìsàlẹ̀ pẹ̀lú gs3 nìkú mo wá mọ́ ẹ̀rìn ní ìdí pé tàbá wá fi kéwú kọ́ èwo ni mohammed inú ẹ̀ kéwú ní mú ẹmíndòmamú hamad ní fatima muhammad tó wà mẹ́nu wọ́n kọ́ wa ní rules of writing mechanism is it that right m-e-c-c-a mecca or you write ẹgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣe àwọn mùsùlùmí ni wọ́n fẹ́ gba arabic lẹ́nu wa i cannot forget títà àwọn kan gbà bàbá fọ́n fọ́ tó ń kọ́ sáré sọ́lì ó ní ṣùjú àsọ́ ṣùjú àsọ́ ṣùjú dùn sáwí ló fẹ́ sọ́ o tó ń gbà tó ń fún lè ọmọ kí ó mọ́dẹ̀ ní kó mọ́kọ́ ní islamic studies Sujud àtọ̀ báwọn ẹgbẹ́ ìṣèlú ó dẹ̀ sọ sí bọ́ọ̀d s-u-j-u-d s-a-h-w Sujud àtọ̀ táwọn ẹgbẹ́ ìṣèlú prostration of forgetfulness sùjú dù báwọn tó ń gbé kiri ńgbà náà so àwọn ló kọ́ wọn gbà pé the Quran says the Quran says ó wá ní mo tó gomẹ́rin wá tó bẹ̀rẹ̀ kí ló sọ tó fi bẹ̀rẹ̀ ó ní mo tó gomẹ́rin wá tó sọ pé òun ò gbà pé ọ̀rọ̀ ọlọ́run ni Quran but he doesn't want to injure the Muslims òun ò fẹ́ káwọn Mùsùlùmí ó bínú òun ń ṣàánú Mùsùlùmí doesn't want to injure kò fẹ́ kò fẹ́ kò fẹ́ kó bànújẹ́ bá wa pé kìí ṣọ̀rọ̀ ọlọ́run tó bá ti wá ń kọ̀wé kò ní sọ pé Allah says ìkùránì Quran says Quran ló sọ kìí ṣọlọ́run ṣẹ́gẹ́ tiẹ̀ kódẹ̀ ń sọ bẹ́ẹ̀ so oore kí ni ìpá ṣe dí oore kí ni ìpá tó ṣe fún dí ẹnìkan sòpá wọ́n ní oore ìwó ló ṣe kí ló yìnbó ìpá ẹ́ hydro hydro síbi ní ìrìnṣẹ́ ìyàrí ẹ́ ẹ̀pẹ̀ sókè ìyàpẹ̀ ìpàdé hydro sí ọlọ́ọ̀ta wọ́n ní hydro sí ní ìmọ̀wé débẹ̀ jàrí ìpá ní mo mọ̀ jàrí ẹnìkan tó pa ẹdàgùn orí ìwó ló ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn bíbù wọ̀nyí wáyé jí tí mo bá dá lọ́bẹ̀ ní pé wàyàdùgún ha ìwàjà ẹwọ́ mẹ́tọ́ọ̀dù yẹn ó fẹ́ fi dẹ̀sì rú mọ́ wa lọ́wọ́ tó tẹ́ bá ti ní kùrán ṣe tó nígbà pọ́lọ̀ ló sọ bí mo kàn fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn yẹn ó rẹ̀ pé mo ṣe wàhálà láti ṣàlàyé ẹ̀ kó lè káàkà máa sọ̀rọ̀ lọ ẹ̀gbọ́n tún kùrán fúrú pọ̀ ètò bá gbọ́ kó mọ́ délẹ̀ tó nípa àwọn ọmọ rẹ̀ kan náà lè dé wọ́n ni mọ́ mẹ́mí ṣe bí kùrán sọ kùrán tírì kùrán sọ báyìí èèyàn ní kùránì aláṣẹ ọ̀rọ̀ ọlọ́ọ̀ n'i kùránì so ti yé yàbùkú náà ìwàjá wà ṣùgbọ́n wọn ò bá jọ gbéǹde gbọ́ wà ń bí áàkìrọ̀ ti wà bẹ́ iná ní gàgá wà láàrin ara náà ẹlòmínà ní tó fi mara náà tó fi ń pẹ ara náà tó ń pẹ àwọn èrò náà méjèèjì jọ wà nù náà lọ́ọ̀ wà bẹ́ iná gàgá between them láàrin àwọn méjèèjì rijalun ya'rifuna kullam bisimahum wa nadaw ashabal jannati an salamu alaykum lam yadkhuluha wa hum yatma'un ó ti tó ọlọ́run ẹjá dàdó ń bẹ̀ ẹjá tún lọ sí àyà ọmọ náà tó pè ọmọ àlìjánà ọlọ́ni náà dá ààbò náà rí àbàlìjánà àwọn èrò orún náà wọ́n tún ṣe kí ni wọ́n tún pè àwọn èrò orún àlìjánà Ṣùràṣọ́nù àyà 50. Àfíjú ẹbùn wa, ẹfún wa, mínà lè máa yìí nínú omi tẹ́ múnà àjọ́nà ẹ̀kan táwọn náà lẹ́nu ẹ̀fà wọn lómi mú Àwọn mímọ́ kúmọ̀ lọ àbí nínú tọ́lọ̀ ń pèsè fún iná àlìjẹ́nà ẹjọ́ ẹbùn àwọn náà jẹ́ ọmọ àwọn ìlú náà ní àwọn àlìjẹ́nà kọlu ó ti ṣe méjèèjì léèwọ̀ omi àti pèsè fún ọ̀rọ̀ yẹn sì lọ síwájú bọ̀tẹ́ bá ti délé kẹlọ́ka sura 9 sura 7 láti àyà 40 kódà láti àyà láti àyà 40 ibẹ̀ ní kẹtí máa ká lọ sàlẹ̀ ẹ kàkàkà ẹ ra àwọn ọ̀rọ̀ tó pọ̀ mẹ́ ṣùgbọ́n bá bẹ́ lónìí yẹn kó lè jẹ́ ká tún tẹ̀síwájú torí tá a bá tún ti mú yẹn ọ̀rọ̀ àwọn ẹ̀rìkó bọ́rọ̀ kùrán kiri nìyẹn torí bọ́rọ̀ ọlọ́run ni sẹ́nìkan lè ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run tán ẹni tó bá lè ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run tán mọ ọlọ́run tán lè yọ torí bí àjùlọ ọ̀rọ̀ ọlọ́run lórí àjùlọ ọ̀rọ̀ èèyàn ó bí àjùlọ ọlọ́run gangan lórí ẹ̀dá tó dá ọlọ́run sàmà torí náà fàlá tó tó rí mùkàtìbí ọlọ́run nítorí náà má ṣe tẹ̀lé àwọn òkúrọ́ àwọn tó pé ọ̀rọ̀ ọlọ́run nírọ́ òun làwọn tàà sọ pé wọ́n padà rí yẹn ọlọ́run ní wà dú wọ́n ń fẹ́ it is their wish láò tó dẹ̀ hínú pàdé hínú kílà láò tó rọ̀ hìsù lápọ́n pàyọ̀rọ̀ hìsù wà kílà tárùkánù ilá ààrẹ àti im wà sátúrò kùnmọ́ àǹtà àlẹ́ ìmìnà lẹ́hàkì wọ́n fẹ́ láótúdìhìnú tó bá lè jẹ́wọ́ láótúdìhìnú tó bá lè jẹ́wọ́ pàkíní káwọn náà ó jẹ́wọ́ àwọn kèfèrí fẹ́ ìwà ànábì tó bá ti ẹ̀ lè bá wọn ṣòṣà wọn díẹ̀ káwọn náà lè bọ́ ẹ̀rùn kó máa ń ṣẹlẹ̀ à ní kó wá ṣóòṣà wọ́n náà ti ẹ̀wà wo tàà ń ṣe ń bẹ̀ kó máa ń ṣẹlẹ̀ dáadáa o ọ̀gá we are not saying you should watch it but just come and witness our best festival a ò ní kẹ́ wá ṣe but ọdún ọdún Ọ̀ṣun Òṣogbo yẹn ẹ̀kan ti ẹ̀wà wo bó ṣe rí ṣàgbé mùsùlùmí mi ṣe èdò ní tí wọ́n máa ṣe ọdún ọ̀ṣun òṣogbo rí ó bà tí ó lọ lé kí ló fẹ́ lọ jẹ́ islam ṣọ̀ṣù àwọn ìlú mi àwọn ìbìrà nígbà kan kí Yahaya Bello tó jẹ gómìnà rígbà yẹn ọ̀rọ̀ wọn jẹ lé lókè nígbà yẹn ẹ máa lọ bá ọkọ̀ nílé lọmọ àwọn eégún jáde láti bí ẹ́ra àwọn èèyàn tí wọ́n lọ lé ọdún eégún àwọn ìgbìrà àgbèrà bá ń sọ́yà àwọn tó ń kírun ní fún òfọdún eégún ṣeré o ẹ̀sùn wá rí eégún tó jẹ́ pé ẹ̀kú tí ó lò wọ́n hàn kéwú sí ilá ẹ̀kí ìgbọ́rí bẹ́ẹ̀ni ẹ̀kú mi sọ pé wọ́n hàn ọ̀rọ̀ ọlọ́run sí ilá wọ́n hàn kéwú sí ó lókè lẹ́sìn ẹ̀rì tí ti mọ̀ múra rẹ̀ lẹ̀ ọmọgbàyà yàbé lóde ó fojú àwọn kan hè mọ́nú wọn ní kálukú sí ní ẹ̀dọ̀ lọ́kọ̀ wá ń kọjá lọ ní wàhálà ní tí ẹ̀ bá wà ní tó wọ́n ń pè nìkan lágọ̀ adúlójú wọ́n tún pè lágọ̀ jímọ̀ àwọn ìgbìrà ìtẹ́ bá ń kọjá mẹ́bà ìdí láì wọ́n a máa gbé gún jáde ń bẹ̀ wá sí ìgbẹ̀gún mọ́ rí wọn tó rí ó ń kálukú àwọn tí ó kò òkádá ní oríṣiríṣi ogun tí wọ́n ti máa ṣe ogun kalẹ̀ kó ti jọ́ tó tó dìkọ́ jẹ́gún jáde ó rẹ̀ lómi tí ó gbé kòkò dání tí ó mọ̀ jẹ́ ẹ̀fín wàárí egun yẹn ẹ̀kú tó mùsùlùmí pọ̀nù wọn tó wọ́n a máa wá kẹ́nìkan ó jà káwọn lè dán oògùn táwọn ti kó dání kí wọ́n lè dán oògùn bẹ́ẹ̀ náà ní kálùkù tó fi lórí àrígíyà bí iná ọmọ kan ní ṣùkú wa wọ́n wá fẹjọ́ rẹ̀ sí wọ́n ní ó lọ bá àrígíyà a ní kí wọ́n pè yà rẹ̀ wá ìyá mùsùlùmí ni ó borí wá ní kò lọ ìyá ìní kò lóhun ò lọ wọ́n ní ó kó sùn kò tí ẹ̀jẹ́gẹ́ nìyàn ó sọ tó ní ékó sùn mọ́nàkẹ́ bóyá mèmèdè kààrẹ́ ìdáadáa kò tí ẹ̀tí ìjẹ́káwọ̀ ó sọ̀rọ̀ ìyá gangan ó borí o mùsùlùmí ológbọ́dọ̀ kún oṣù oṣù kí tábà kan bá dìde mẹ́ tó ń ṣàlàyé tó bá débì kan ó padà lọ bá pé wàhálà rẹ̀ yìí pọ̀ jù gbé kù díẹ̀ wà dú láwọn tó lè hínú pé tó bá lè dẹwọ́ fáyìlì ìnú èdí wọn náà sọ ń pẹ̀ ní àwọn náà ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ ní àwọn náà bọ̀ ṣe díẹ̀ ń bẹ ọ̀rọ̀ yíyà mi lẹ́nu ní síkàlẹ̀ mo wà ń bẹ̀ gangan ojú mọ́mọ́ yẹn dẹ̀ gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kò lọ bẹ̀ ẹnìkan ní ó kún oṣù kò sọ́gbọ́n tí wọ́n wẹ́ ti kò ó máa kún oṣù náà àwọn gan bàbá wà kéré gbogbo àwọn làmọ́ ń kò ó sun kí ni ọdún ẹbọ tí ń pè láàrin yíyá ọdún kí ni báwọn obìnrin ó ti rìn òòrùn bí àwọn ará kí ni bí àwọn ará Greek John àwọn Spartan tí a máa ń ṣe ẹbọ gidi mùsùlùmí ẹ̀tùn mara àwọn àbá mi náà tí ó mọ̀ sọ pé kò ṣe kankan àṣà ni torí náà gbogbo ẹ̀yin tẹ́ wá látàpá abẹun náà ẹ̀yin ó mú wọ́n máa fẹ́ kẹ́ wọ́n máa fẹ́ pé gbogbo àwọn tẹ́ ń ṣàlàyé pé reduce ẹ̀ pé kò le tó bẹ́yìn káwọn náà lè dúnú sí yí tẹ́rẹ́lómi ní yí máa ní problem díẹ̀ díẹ̀ bí káwọn ìyá yìí lè tẹ́ وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون إنهم لكاذبون Sura 29 ẹ̀yìn ẹ̀wò, Suratul Ankabut, ayẹ̀lẹ́ kejìlá ẹlọ kà ń lébẹ̀ bá délé, gbogbo bá ń pè yí à ń pè fún yín kẹ́yìn náà fi lè kọ́ọ́lẹ̀ tẹ bá délé, Sura 29 ni wọ́n pè ní Suratul Ankabut, ayà kìlógbì, وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وقال الذين كفروا àwọn kèfèrí wọ́n sọ fún àlẹ̀dínà àmànú fáwọn tí ó gbàgbọ́ lódodo ẹ tẹ̀lé ojú ọ̀nà ti wá wal nahmil khatayakum kí a lè ru ẹrù ẹ̀ṣẹ̀ yín náà mé ká lè gbé ọ̀tọ́ ya fún ẹ̀ṣẹ̀ yín mo ti rẹ́ tó sọ bẹ́ẹ̀ rí o kí ni wọ́n ní ká mọ́ ìṣẹ́gbà ní kò ṣe nǹkankan òun ó gbé olùn ní kò ṣe olùn bí ọ tó sọ fún mùsùlùmí pé èèwọ̀ ni àgbọ́dọ̀ ṣe rí ṣé òun ó sọ fọ́lọ̀pọ̀ lórí kó ṣe ó fi díẹ̀ tó wọ́n fẹ́ gbé ẹ̀tẹ̀lé wa wà náà ní ìkọ̀tọ̀yà ká lè gbé ẹ̀rù ẹ̀ṣẹ̀ yín wọ́n ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni wọn ò lè gbé nǹkankan ní ṣe nǹkankan mílíkọ̀pọ̀ ya nínú ẹ̀ṣẹ̀ tẹ́yàn bá dá kò sí ìtàn lè gbé bẹ́ẹ̀ innahum innahum dájú àwọn wọ̀nyí làkáàbìbùn láì sí èméjì dájúdájú òpùrọ́ ni wọ́n láàrín àwọn tẹ́bá tẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí wọ́n ra máa báyàn sọ pé kò ṣe nǹkankan pé ọ ní àmì ìdájẹ́ ẹwọ ọdún olókè méjì takọ̀ọ̀lá àbújá ṣe jù ní wọ́n lọ pín sórí ẹgbẹ́ ìbí ni ní èdè ń ṣe yá before the land èmi ò kọjá ń bẹ̀ ńgbà náà but àwọn tó lọ ọmọ ọgbà kí wọ́n ní ah, ṣọ́dún léyá ti dé ní wọ́n ní lórí wọ́n ní wọ́n kó àgbò síbẹ̀ ìgbà tí wà sí wá pọ̀ kí wọ́n ti wá wo pé tọdún yìí ò ní fẹ́ work tó bá wọn àfáwà ṣe wá àti tó lágbára wọ́n wá lọ gba ọmọ ẹgbẹ́ ìlú ẹgbẹ́ ìlú owó tí wọ́n ń dá ń bẹ̀ ni ó fi lọ ràkùn ìwọ́n tó jẹ́ mùsùlùmí náà ṣọ́nà kó tí ń dáwó yẹn tó sọ bá àwọn brothers ń bẹ̀ pé ẹ lọ dáta àwọn mùsùlùmí lẹ̀ eh, wọ́n kọ́ àwọn lọ́dọ́bà wọ́n ti mọ̀ ní dandan ni kò ṣẹgbẹ́ ni ìbá àwọn kan ló dálẹ̀ tó bá rẹ̀ ṣẹgbẹ́ dá ti ilẹ̀ ẹgbẹ́ ìbí ni tàwa mùsùlùmí àwọn tó bá jẹ́ mùsùlùmí gidi ó darapọ̀ mọ́ yín tí kọ́ owó yín yẹn wọ́n fẹ́ lọ fi ṣẹbọ wọ́n kàn sọ pé wọ́n ní ká dáwó wọ́n lọ forúkọ ọba gbé jáde ẹ̀bá ti máa yà rẹ̀ wánú kùránì tó bá dijọ́ gbéǹde láwọn tó tẹ̀lé wọn ọmọ wa pariwo wípé àà àtọ́nà lọ àtọ́nà ọ̀súlà. Ọ̀pọ̀ Nígbà tí wọ́n bá rí ìyà aná, mú àmà sọ pé ó mọ̀ ṣe ò, àwọn ọba ti tẹ̀lé lọ́wọ́ àwọn ọba ti tẹ̀lé òṣìṣẹ́. Wà kọ́ọ̀lù, wọ́n sọ pé Rọ́bàná olúwa wa, iná àbọ̀ọ̀nà sàádá. Àwọn olórí wa látẹ̀lé sàádá, sáyìd, jámù ẹni sàádá àwọn olórí la tẹ̀lé àwọn àgbààgbà kabir kùbàrọ̀ àwọn àgbààgbà la tẹ̀lé àwọn olórí àwọn ìjòyè àwọn ọba àwọn la tẹ̀lé àwọn àgbààgbà bálébálé àwọn olórí èrìgbò ẹgbẹ́ ẹni tó dàgbà jù náà àwọn tó bá gẹ̀rìgbò ní àwọn olóòtú lórí wọn ẹgbẹ́ àgbà náà wà àwọn tó dàgbà yẹn àwọn ló wọ́n ni wọ́n ti pàṣẹ nílùú àwọn olópàṣẹ yẹn àwọn làwọn tẹ̀lé pàtọ̀ mẹ́ṣe sọ wọ́n dé ó wà ní gbogbo àdúgbò náà irú gbẹ̀dẹ̀ ń bẹ̀yẹ ń sìn ìmọ̀ bí wọ́n ti lọ pọ̀ ọ̀yà ṣùgbọ́n ọdún kan wà bóyá ìlú òwà ní rọ̀ mọ́ báyìí gbà tí dídọ́ ẹbọ àìmọ̀kan ló fi ṣẹ́gbà tí dọ́gbù ní ìsìn nígbà tí títí wà lẹ́yọ kan yẹn alábàlá kan yẹn ẹ́ àti sí ipa ní dọ́gbù lane èwo ló rọ̀ wá lọ́rùn jù ṣe bá rọ̀lú yẹn wà ń bẹ́ ńgbà pásídẹ́ntì ń ṣẹlẹ̀ tọkọ̀ ń já ń bí ìgbà tí wọ́n fi búdòsà gbé dànù tí wọ́n ṣe dọ́gbù lane níjọ́ wo lẹ ti gbọ́ pé tírélà kan já kí wá ìlú wo ló rọ̀ nígbà yẹn ìsìn tí wọ́n gbé kúrò lòyún ṣẹ̀ wá so this is common sense now ìyẹn bí kùránì ti jẹ́ ó yé wa pé àìmọ̀ kan lẹ́bọ́ toró yẹ kó lè sí ni aláwọ̀ àdúgbò náà káàkiri ibẹ̀ yẹn kàn dédé kààrẹ ó lélé tí wọ́n yẹn kàn tún ó tún gbọ́mọ̀ pọ̀ ní adọ́lù náà sẹ̀dí ìlànà ń sọ wá nù lórí ẹ̀yìn wúmù tẹ́ wá láti rẹ̀ gbọ́dọ̀ wà kí gan ọkọ yín pàápàá ìwọ́n tó mọ̀ rẹ̀ igbó wà sí pè síbi tí ó ti lọ́mọ gbọ́rọ̀ lọ tàbí ìwọ fúnra ẹ máa àwọn kìíní kó gbọ́ ò mọ́ sáà ìdá kò mọ̀ فقالوا ربنا آتهم ضعفين من العذاب ربنا olúwa wa آتهم ضعفين من العذاب àwọn aṣáájú wa yẹn àtàwọn àgbààgbà náà wa tó sọ wá náà bá ní ṣe ìyá wọn nílọ́pọ̀ méjì kó o sì bá ní ṣẹ́filé wọn lórí làánà gbé wọn jìnnà sí kẹrẹ ibi dandan rẹ jẹ́ kó wà lórí wọn ní làánà kẹ̀dínrán ní ìṣẹ́bí

torí pé ọ̀nà tó lọ gbà lò ọ̀nà tí ò bá ṣẹ̀rí àmúnà òun látàkàrùn aláwọ̀ kọ́ ni wọ́n wà tí ẹ bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún olùkèé ṣàlálẹ̀ yóò sọ pé òun ńlá torí bí wọ́n bá ló lálà pọ́lọ̀ ní ẹmọ́ sí òṣà mọ́ ẹnìkan náà ó lóhun tún ti lálà pé òṣà sọ pé ẹmọ́ dá lóhun tó bá ló lálà pé òṣà sẹ́ńsì ni òjẹ́lú ó dìbẹ́lọ́ ẹnìkan lóhun lálà pé òṣà lóhun gbé yunifásitì bọ̀ tẹ́ bá ti tẹra mọ́ dáadáa yunifásitì ó dé ní kò tán ọ̀rọ̀ alákọ̀ ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ló kà ọ̀rọ̀ bá nàbí sọ ni wàá kà kó tó mọ̀ tó ń ṣẹlẹ̀ wọ́n ti lọ sọ nǹkan mi gbogbo wọn kàn pàtì àwọn tó wà ń bẹ́ ọmọ nǹkan bí wọ́n ṣàlàyé so wàhálà yìí ti pọ̀jù ẹ̀yin oníṣúná yìí wàhálà yìí ti pọ̀jù ewúlẹ̀ tó ń sọ yìí ṣé ẹ máa gbìyànjú kẹ́ máa bá àwọn ọkọ yín sọ̀rọ̀ nígbà tọ́kàn wọn balẹ̀ tí wọ́n ṣe tán láti gbọ́rọ̀ yìí kìí ṣègbà tó ṣẹ̀ síbi iṣẹ́ déwò bóyá ó lóko tó fẹ́ rẹ̀ tó fẹ́ sùn ẹ má ti sùn ẹ wọ́n gbọ́n ta gbọ́ ní program yóò pa ń pa àsìkò yẹn èèyàn pọn mí fún kó wẹ̀ kó sùn ìgbà tó bá jí tó jẹun tán tẹ̀ ń dọ̀wẹ́kẹ̀ ìgbà yẹn yóò ṣẹ̀ máa torípé ọ̀rọ̀ ẹbọ ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn ìlú ni wọ́n rò pa àwọn ń ṣe bí ọdún jẹṣu náà ẹbọ pọ́nbélé lòun ń jẹ ọdún ẹbọ tí ò lábúlà fún ẹni tó nímọ̀ tí àmọ́tọ̀ ní kéèyàn mọ̀ nǹkan ọ̀tọ̀ o ni wọ́n ń bọ tí a ń pè lọ́dún ìjẹṣu gbogbo ìlú kọ̀ọ̀kan ló sì ti ní bí wọ́n ṣe ń ṣe ẹnìkan ni a change ẹ̀ ní ìṣẹ́ àmọ́ fi ṣe ìdúpẹ́ mọ́ṣáláṣí ẹ lọ change ọdún ọgọ́ eégún náà tó bá di ìràjìgbé eégún kẹmọ́ wọ́n ṣe ìdúpẹ́ mọ́ṣáláṣí kí ló sọ àwọn Christian tí wọ́n fi lọ create Christmas kí ló mú wọn ṣe January 1 kéṣọ ọdún ẹbọ ni wọ́n wá láwọn ó change àwọn ọmọ fi gbogbo fún Jésù àìnà dẹ̀lìl kí náà rí ṣẹ́gbà àwọn ọdún ẹbọ tánàbí bá mọ́ta só yí padà wọ́n wá ń ṣèdúpẹ́ wọ́n mọ́ṣíláàrí àbó parẹ́ abẹ́ ti gbọ́ pé wọ́n fẹ́ bọ òṣàtẹ́pẹ̀ ní bubal ọjọ́ ìní wọ́n máa bọ afẹ́ dúpẹ́ mọ́ṣíláàrí alìmọ̀nà òṣàkan ní jẹ́bẹ̀ wà ní kùránì ṣé wọ́n máa ń ṣèdúpẹ́ rẹ̀ mọ́ṣíláàrí alat ṣé wọ́n máa ń ṣèdúpẹ́ rẹ̀ mọ́ṣíláàrí abẹ́rù káà lágbàwọ̀ láwọn òṣàtẹ́ ń bọ táwọn náà ń ṣọdún ẹ̀ àtijọ́ tọ́lọ̀ ti sọ wípé látorí àánà ànẹ́bì fọ́dún méjì lọ́dún wa ìtúnu àwẹ̀ àti iléyá ni wọ́n ti pa gbogbo ẹ̀dì kò sẹ́ tó ṣèṣì lọ́wọ́ ẹbọ náà ní òkúò lára wa bábílà ń sọdún ìjẹṣù ẹlọ́kódó títí ti kẹmọ̀ gúnyán níbo ni wọ́n léṣù ń gbé ẹ̀wà lọ ń gúnyán lórí ìbẹ̀yìn kan lẹ́fẹ́ jiyàn yìí ìyàn tí wọ́n ṣe bísìn láì àmórí lọ́dún kan wọ́n ní kí wọ́n gbogbo àwọn ọ̀dọ́ àdúgbò kí a kó odó lọ sórí ìtàkẹ́ lọ gún yán bẹ́ lọ́dún yìí ọdún yẹn mo ṣe wá àzúrú central mosque pé ọdún ìjẹṣu ẹbọ ni bàbá ìmọ̀ nǹkan òsì ìsọ́ngbà yìí bí mo ṣe jáde tí jímọ̀ parí bàbá kan wá dójú wájú mi ké àmì ẹ̀ṣọ́ tó yìí ó ẹ̀ṣọ́ tó yìí ó mi ìdáwọ̀ bá general jímọ̀ public pẹ̀lú mike bàbá gíjímọ̀ tó wá tó ti wájú àti ẹ̀ṣẹ̀lú yìí ò yẹ́ pé àṣọ̀dún ìta ní ò tẹ́ ṣe bẹ́ẹ̀ pé mo rí torí mo rí pé wá fẹ́ràn ní èèyàn máa ń gbá èyí ti sọ pé ọlọ́run ṣàánú gbogbo nǹkan wọ̀nyẹn lẹ́kọ̀ọ́ ẹ làwọn bí tí wọ́n ti ń ṣe é mọ̀ kọ́ tó kẹ́kọ̀ọ́ ìbẹ́pọ̀ ìgbòrò pàmbẹ̀ yẹn rí mo mọ díẹ̀ bí wọ́n ṣe ń ṣe tó bá jù ọ̀la ni wọ́n ó ṣe báyìí wọ́n lọ gúúṣù oníṣù oko ẹni oko ni wọ́n lè lọ àwọn àwòrò ṣàyẹn òkútùpa tó wà lórí òkè yẹn tẹ́ bá ti wọ òkúrùpa òkè kan tó wà bàjì lẹ́kùn wọ́n lọ wa iṣu tí wọ́n bá ti wá wa iṣu yẹn wọ́n ta mọ̀rì ò síbẹ̀ tí wọ́n tó lóko bá dé wọ́n ló lè kọ́ òòṣà ló wá waṣu àwọn àwòrò oṣù ló wá waṣu yẹn wọ́n wá lọ sórí òkè yẹn wọ́n lọ ṣe iṣu yẹn wọ́n láwọn ìgbésẹ̀ rí bó ṣàlágbára ṣìrò sì ti ná láì súnsú jẹ ní tí wọ́n bá fẹ́ jó nǹkan kìí ṣe lóòkòkò ni ó ti jó tí gbogbo ẹ̀ ó tún di dúdú ṣé kòkó fọ́ ní ìrànkọ́kọ́ ṣe bí súnsú ní omi iṣu tuntun omi sì wà lára ẹ̀ omi yẹn ní òhò nínú ẹ̀ tí ó fi jiná common sense àwọn kan wá pé nǹkan jìdì kan fún àmọ́ pariwo iṣu kàrẹ́mọ̀ bọ̀ gbogbo ìlú tó wà lákòókò tó yí kò tó pè ó làwọn kàrẹ́ ìbí ra iṣu òrùpa láti gbè wọ́n gbà yí pé iṣu yẹn ò ní ta tó pé kí wọ́n bá ti gorí òkè ẹrẹ́ṣẹ́dún ìjẹ̀ṣù wọ́n máa pe iṣu wọn padà títà rẹ bá fẹ́ jẹ iṣu àwúga ni wọ́n fi lọ ra iṣu gbẹ́kẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ jẹ iṣu ti bòròpa wọn ó rà ṣùgbọ́n wọn á gbìn láyé wàdú láòtú lè hínú fáyìdì ìnú ẹyọ kan náà tó nù ayà tó lágún mọ́kànlá lati lù ọlọ́fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ ètò àwí tó bá mú ọ̀dọ̀ ọlọ́run ti wa wa ya jẹ́ agbọ́yé tàbá ọlọ́run jẹ́ àlè bàbá tán ọlọ́mọdé àrídà mú ti nílò rẹ̀ kọ́lọ̀ kó gbà ní ìbàádà fún wa àtàwà àtẹ́yí kọ́lọ̀ jábá nàbí wọlé ọlá jábá nàbí wọlé ọlá mẹ́jáwà lẹ́yìn ànábí aqulu qawli hadha wa astaghfirullahi wa lakum assalamu alaikum wa rahmatullahi wa barakatuh bẹ́ẹ̀rẹ̀ kan àbí méjì ní o sọ́títán ọ̀dà èjì ó Nam. Alaykum assalam Okay. Yeah. Ṣé máìkì yóò gò dédé ìbákúkú fún yín kí a gbọ́ dàrẹ́tì lẹ́nu yín ẹgbà. Òní ní ìdíjí wọn bá ní pàtàkì. Mo láti ẹ̀ṣẹ́ sọ ìrìn. Ó yá. Yeah. Yeah tó bá tẹ̀lé wọn ẹ̀ òbí ìdìbò tó bá tó àgbọ̀dọ̀ wọn ó máa ṣe ìwọ̀n ó lè má fún wọn. ok ẹ má fún àwọn ọmọ tó tẹ̀lé wọn wá yá ni kẹ́ kọ́kọ́ fún ná. bẹ́ẹ̀ tó bá tó wà nínú ìlú tó wà ní bíi yóò ti ní ìtumọ̀ àwọn akéwì. ó lè ṣe lọ bẹ́ẹ̀. kí ni ìjájá ìtọ́jú wọ́n ní àwọn ìfọwọ́ tó tún kó kùnà ní ọlọ́run láì fún òṣẹ̀ṣẹ̀ máa ló skóòpù yẹn wọ́n ní tọ́bá rí ọ́pàá ní ọmọ tí ò ní bàbá ẹlòmí ní bàbá àtìyá tí wọ́n á ti rẹ́ nìkan tí ó kù díẹ̀ káàtó fún wọ́n láwọn ọgbọ̀ àwọn sponsor education ó ti pẹ́ wọ́n ti ń lò kí wọ́n tó bí mi kí ni mo wí kí wọ́n tó bí èdè yìí Christian ti ń lò kí wọ́n tó bí bàbá tó bí mi Christian ti ń lò Nàìjíríà very ọ̀pọ̀lọpọ̀ àwọn tó di Christian inú àwọn mùsùlùmí john method tí wọ́n lónìí education táwọn ṣàṣọ tó bá ti fi christian gbogbo àwọn àtìsá kí ló yẹ tẹ́ gbọ́n tàbí ń gbàkan yẹn ìtajà tí jíde rashidi ní jẹ́ nílùú wa yìí àwọn mùsùlùmí ni wọ́n lánàá sámúlì ẹ̀lọ àwọn yẹn tí wọ́n ti fi jẹ́ látara ìwé wọn pọ̀ alimọ́dá wọn lọ́pọ̀ tó ti sọ̀rọ̀ gan rí alájíwá ní ọmọ gọ́lọ̀ òṣèré láti wọ́n ń jiyàn lókè ìdílé láti rẹ̀ tí olóṣèlú tó ń kàn pé jẹ́ àwọn mọ́sùn ìgbà lọ sùn alájùwá ìmọ̀ ní ìgbà lọ sùn alájùwá ìmọ̀ mọ̀ wá sọ wípé ó dá bá àti lọ sùn ní olùsèwá ń lò kí ní kan wá ní alájùwá bí pé ìdí tí ò jẹ́ káwọn bàbá wọn lọ sùn ní pé wọ́n á ti ṣèlú kò wá bẹ́ẹ̀ gbà alájì wá ní kó dárúkọ ẹnìkan ní kààrẹ tó mọ̀ tó kàwé nígbà ẹ̀ tó rí mẹ́rin àdúgbò ní táìmù tó ń sọ yẹn tó mọ̀ kó kàwé tó sì jẹ́ mùsùlùmí tó jẹ́ kààrẹ ẹni tó ní kó dárúkọ ẹnìkan tí wọ́n lóye lè rẹ́ nìkan kan my own father ọdún tí wọ́n dá sí lórúkọ ilẹ̀ ló yẹ kí wọ́n bẹ̀ muslim tí wọ́n jẹ́ ní òjẹ́ méjì wọn ẹnìkan péré ni wọ́n gbà wọ́n dákọ ẹ̀ ẹni tí wọ́n sì dìgbà pé bàbá ẹ̀ mọ̀ọ́mọ̀ lọ fún àlùfáà òun wá ní máa ń gbé bíbélì lórí pẹpẹ fálùfáà yóò dẹ̀ di christian ó nìkan ní ọmọ muslim tó ń gbà sí ìjà ìgbà nínú àwọn tó jáde sadafis ní muslim èṣù tẹ̀ ń wèé central mosque post office ìṣù yẹn wà tẹ́lẹ̀ ẹgbẹ́lẹ̀ mú sí ìwò níbẹ̀ oná fi wá kó lọ sí èṣù lẹ́ẹ̀sánú tí ń dalẹ̀ ọ̀nà ní ìsinlẹ̀ mú sí ìwé irú tó ṣẹlẹ̀ ń bí wọn ní ọkọ̀ fi sọ́fí náà ní bí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣáàtà àwọn muslim gbọ́dọ̀ ní quality representation ewé látàdédé máa gbé ìyànkan wọn ìrú lórí oṣù tó kéka ní tó máa ṣáájú wọn people don't know what to do. Ìgbà tó ń kọ́pọ̀ sọ́fíìsì wọn lọ shopping complex. It is the right of the Muslim to stop them torí pé nígbà tí ẹgbà lẹ́yìn iṣẹ́ ẹgbẹ́ ti ṣe ní full service shopping complex ẹ̀ ń kó òfinú agreement so àwa náà máa máa claim owó tó yẹ ká máa gbowó lórí iṣẹ́ ọ̀jẹ̀ tàbí fún ṣọ́ọ̀pù wọn kí wọ́n kúrò lórí ilẹ̀ yẹn torí pé nípa torí ẹ̀ nílẹ̀ kọ́lẹ́jì ṣùgbọ́n nígbà tá a bá ní quality representation wàhálà ọ̀họ́ ká ní representation bẹ́gbẹ́ ẹ̀sìn náà sí lẹ́nu ìdí ẹ̀tẹ́lẹ̀ kẹ́sìn gan parẹ́ ló ń bẹ́ tàbẹ́ tó ẹgbẹ́ tó ń fẹ́ jẹ ló ń wá pè é látòrúkọ àdàjàmà tó wọ́n ti ń lò ní pẹ́ ẹnìkan ìbéèrè wọn gangan wá ní pé mùsùlùmí kan wá wà tó bá ti wà lọ́dọ̀ wọn torí pé wọ́n àwọn ló ń sanwó oṣù ẹ̀ kò ní kírun tàbí kó lọ máa yọ ìrun kí mo ti rẹ́nì kan tó béèrè béèrè yẹn lọ́ọ̀ mi náà yúnivẹ́sìtì àwọn apostolic mo gbàgbé orúkọ yúnivẹ́sìtì yẹn orúkọ máa yorùbá kan ní ọ̀sìn ti apostolic church àwọn náà yúnivẹ́sìtì ó ní nínú yunifásitì yẹn òun lẹ́jọ́ bẹ́ẹ̀ èèyàn ò kí òun bẹ́ẹ̀ ó rẹ̀ lẹ́jọ́ bẹ́ẹ̀ kí ni solution solution tó ní kò fi ṣẹ́ lórí kú òun fi ṣẹ́ yẹn náà tó nìkan ní ṣẹ́ ni ìbáwọn graduate pọ̀ tó lọ sóko ọlọ́dẹ̀ ní kó pé wọn ní láti àbí tèbí tó àkífà àwọn àwọn yúnifẹ́sì private pọ̀lẹ̀ pólì pọ̀lẹ̀ àwọn mc pọ̀lẹ̀ ó wà lọ́nà àjọwá àbí àjọwá dandan ló wà ní ó wà ní ìpè àbí òsíbẹ̀ yẹ àwọn private to máa kọ́yàn owó yẹn kéré lójú ẹ̀ ẹ̀ẹ́n tí wọ́n ọlọ́run ọba ó padà jẹ́ kó rí sponsorship àìsí pẹ̀lẹ̀ kébò sí ni kíni tó bá kú òun bẹ̀ tó bá lọ bá àwọn mùsùlùmí ó tún mọ́ kó rí sponsorship òun irú ẹni yẹn bẹ̀ tí wọ́n àgbé ń jírọ̀pù bá àwọn mùsùlùmí tọ́lá ń pọ́n fẹ̀ lọ́nà ìkálọ́dún kan wà táwọn aróówó yóò tún padà lọ sínú kúkú ara àrùn tó ń bẹ lọ́kàn rẹ̀ náà ni ìgbàgbọ́ rẹ̀ ò sí ìtó ní irú gbàgbọ́ àwọn bàbá wa yẹn tí wọ́n fi jẹ́ káwọn wọn lọ bí ìjà ìjọ yẹn tí à ń fẹ́ wò kí ànípa báwọn máa lù many of our parents did not allow their children to go to school nítorí pé ìgbàgbọ́ tí wọ́n dúró pé yẹn nìkan kọ́ ló fẹ́ jẹ́ kí wọ́n dolórí rẹ̀ àti ẹwà wọn lọ́ọ̀ gbogbo àwọn bàbá tó wà lọ sùn àwọn ilé orí lé kọ́ lọ́dún gbogbo àwọn tó lọ sùn ní agídí ọdún mọ́ sí ọ̀sán àwọn gẹ́gẹ́ tó wá léèyàn àwọn gẹ́gẹ́ tó lọmọ wọ́n wá léèyàn iṣẹ́ sí ní Ìbàdàn ẹ̀rí pé Ìbàdàn tí wọ́n lọ fáwọn tó kàwé láàrin tí wọ́n kéré jẹ́ òní èèyàn bẹ́ bẹ̀rẹ̀ sí kàwé nìbàdàn ẹ̀sìn yẹn náà ló fà kí wọ́n fi sáì ìjàmọ̀dámá jù wọ́n fi sáì kọ̀ bá àwọn èèyàn sí kìrìtẹ́nìtì òun ni àwọn èèyàn fi pọ̀ ní gbági wọ́n ń tajà gbági tàkíjọ́ ni o ó làwọn èèyàn fi pọ̀ ní dùgbé alábọ́ ó làwọn èèyàn fi pọ̀ ní géètì lóje tí wọ́n fi ń papá àti mọ́tò ó làwọn tí wọ́n tó oníṣòwò fi pọ̀ ń bàjọ̀ báyẹn gbogbo èèyàn kàn dá àwọn ọmọ sí ẹnu ìkọ́ṣẹ́ kò wá lọ sùn torí pé wọn ò fẹ́ ṣì kèké yìí orí rẹ̀ ní aláyàndé ìjọ fi ṣe college of education Ọ̀yọ́ state aláyàndé ṣẹ̀wọ̀n tẹ́kẹ̀ bèrí àwọn ní ọ́tẹ̀ ṣe kàwé lọ ọmọ lórí olú lọ́yọ̀ ṣé mùsùlùmí ni doctor of mathematics so àwọn mùsùlùmí máa máa kó àwọn ọmọ wọn kú òun sí nítorí pé wọn ò fẹ́ kí wọ́n ti tèlé àwọn tó lọ sùn nu àwọn àdìsá akínlóye àwọn richard akíndéjé tèbí muslim ni wọ́n tẹ́lẹ̀ abẹ́ ìgbọ́sàn wọn so àwọn bàbá tí àmì yẹn ní mọ́ọ̀nì òun tí wọ́n ti ṣe gíní tí wọ́n fi títí ṣe bẹ́ẹ̀ fún àwọn ọmọ tò ní nàìjẹ́ ní mọ́nì tàbárírù muslim sister àti brother kan tó yẹ tó lọ ṣe ní kiri yóò torí pé kẹba sponsor we try the person even if you don't go to school it doesn't mean you cannot be better than those who went to school ẹwà àwọn tí ò lọ school tí wọ́n lówó wọ́n padà fún wọn phd àbí wọ́n fún wọn ó dá phd tí wọ́n fún dùn sí tàwa bá kàwé dá phd torí pé jọ yẹn gbogbo wọn ni ó wà honorary vice chancellor ó tún dúró gbogbogbò wọ́n tún ọ̀nà rẹ̀ ju àwọn tó kàwé dá lọ ọ̀nà phd abẹ́ rí máa ṣe máa ń ṣe fún wọn ni ọ̀pọ̀ bá ń fi lé mẹ́kẹ̀ẹ́ ọlọ́run ṣàánú àádọ́ ọlọ́pàá láàrin tó jẹ́ ìsìtèlé kó kú òun bẹ́ẹ̀ ó lè ní tèmi alékún sọ́lọ́run ṣé ó yẹ kí obìnrin mùsùlùmí kó máa ókè ṣóbìnrin mùsùlùmí lè bá wọn oníṣọ́ lè jọ ìjànẹ́sà ẹjẹ́ kí n fún jànẹ́sà ní ìtumọ̀ létí sí báwọn èdè ṣe ń lò ṣóbìnrin mùsùlùmí lè bá wọn wẹ̀ kú bẹ́ẹ̀ ní tó bá jóbìnrin lẹ tó kú òbìnrin ní òwe àyàfẹ́ kọ́kọ́ ìwọ̀n akẹ́kọ̀ọ́ ní ìwẹ̀ kìí ṣàwọn àwọn obìnrin a máa bá wọn kírun sókù lára ó wà ní súnà ìbọ̀lẹ̀ yìí lè ti tètè rí ẹ lọ ka ìwé funeral rites in Islam by Mustapha under inevitable end ó ṣàlàyé ẹ̀lẹ́kùn ẹrẹ́ndẹ̀fẹ́ tí ò tí ó fún òyìnbó kọ́ ó dẹ̀ ọkọ̀ ẹni lọ ó tó translate English sóyé tó obìnrin lẹ́tọ̀ọ́ sábà ti lọ bí ìsìnkú ẹ̀ ṣe létà láwọn sọ bá obìnrin jẹ́ yóò ní ẹjọ́ ìn wọ́n jọ́ ìnà kí ló ní gómìnrin má kìí oṣù jùlá ṣẹ̀kí ìkùlà náà ti kó obìnrin náà sọ́kùnrin ibi gbogbo báádà tọ́kùnrin bá ń ṣe láyé lóbìnrin náà lè ṣe ní ìṣẹ̀rẹ́ náà àyàfẹ́ sẹ́rì bá wà tó kóbìnrin mọ́ sí Tàbílẹ́ máa ń kí wọ́n lómìnir gbọ́dọ̀ láti kó pàtàkọ̀, kò jẹ́ ìlú sọ bẹ́ẹ̀. Ẹ̀tọ́bìnrin bá ń kí wọ́n kó pàtàkọ̀ báyìí, kò jẹ́ ìlú sọ bẹ́ẹ̀. Bọ́kùnrin ṣe ń ṣe bádà ẹ̀ láti lóbìnrin ó ṣe máa ń ṣe, àyàbẹ́ tẹ́ ìgbá wá pé ẹ̀yin obìnrin o báyìí lẹ́ ṣe máa ń ṣe. Bí àìsí tóbìnrin bá ṣe nǹkan oṣù, ẹ̀rí wáyé pé kò ní kírun. Àtìkò tóbìnrin ṣe nǹkan oṣù gbogbo ìrun tí ò kí kò ní san padà náà kú ṣùgbọ́n tó bá jẹ́ àwẹ̀ ni yóò kan padà nígbàtà àwẹ̀ bá lọ ṣe ó yíwá sí tó obìnrin bàbá ti lọ sí ibi tán ní ìsìnkú tó bá bẹ́ bí òun tó kù lára sáà bá ti implementation lọ́wọ́ tàbí ẹ̀jẹ̀ omi wà lára wa postpartum bleeding ẹjẹ́ káwà náà ṣàdà lákàbára pọ̀ káfọ́mù bá kùtù alẹ́yìn náà kàkìrù ọláhálà. Alẹ́kùn ìsìnkà. Nọ́bá lẹ́ẹ̀ lẹ́ẹ̀ ẹnìkan sùn dàgbé àtúkúlálẹ̀ rásìkò yóò yẹn tàbí ìlú òyìn wá lẹ́yìn lọ́sẹ̀ lè kọ́ sí ìgbàtà aago mẹ́rin lù bàbá aago mẹ́rin àbọ̀ bó ṣe bẹ̀yìn lọ ìgbà tí ó jí aago mẹ́jọ àárọ̀ yìí ṣe ní pé ó wà nínú yàrá ó tilẹ̀kùn ó fi kọ́pì yàrá inú yàrá yẹn dúdú bọ̀gbà tó wá wá mẹ́jọ àárọ̀ nígbà yàrá ẹ̀ sì dúdú kó lọ jẹ èsì ọ̀rọ̀ ni pé kò jẹ torí bí àsìkò ní jẹ́ ń pè ní sáàrì gẹ́gẹ́ lásìkò yẹn tó ti wàfí àbáhà tó yé tó ń jẹ yẹn ní sàhó torí bá ń jẹ ní àsìkò yẹn tó ti kò ní jẹ ṣé yóò wá torí ẹ̀kọ́ mọ́ báwẹ̀ yóò mọ́ lọ láì yóò bá rádà sàárì pẹ̀lú májẹ̀mú tó lérò gbà kó òun ó jẹ sàárì oòrùn ló gbé lọ ṣùgbọ́n ládà rẹ̀ ò lé tó tàwọn tó jẹ sàárì gangan tó kàn gba ládà ẹyọ kan ti sàárì yẹn àwọn tó jẹ sàárì yẹn ó kéré jù ìlọ́po mẹ́wàá ládà sàárì kan ni wọ́n jẹ òun gbà gbogbo ẹni tó bá ti lérò gbà ti ṣe dáadáa nù gbàmù tí nǹkan kan wá jẹ́ orí dáadáa yẹn ṣe ni wọ́n kọ kalẹ̀ bó ṣe ṣùgbọ́n tó bá rí ṣe wọ́n kọ́kọ́ ṣe wà á fún ní ìlọ́pọ̀ ó kéré jù mélòó mẹ́wàá minimum nìyàn 100 700 amẹ́ríkà tó gbèrè ìjọ ó wà àgbẹ́fẹ́ náà mo sọ òkùtún àwẹ̀ gbà àwẹ̀ rẹ̀ yẹn wọlé ọ̀tọ̀ ní sàárì anábì ní tàbá àrù ẹgbẹ́ ìjẹ sàárì wà ní ìsàkóòrù àlùbáríkà ń bẹ́nu làrí jíjẹ ààwẹ̀ nígbà tí ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ìjọ́gbẹ̀ láàwẹ̀ ní alìgbà ìtẹnu orí gíní níbi ápìwà ṣírù jíjà mímu àti gbogbo gíní mùpàtàrọ̀ tàà tó lè jáwẹ̀ mìtòrò rí ìbájìrí láti gbàdá gbàjà ìfìyọ ìlà ìrò ìṣàm títí tó rò ó fi mọ̀ oorun iṣu oorun yẹ ó ń àwẹ̀ ó àwẹ̀ ní so yóò ní ládá àwẹ̀ kò san padà ìbéèrè wá ní pé ṣé yóò san sàárì yẹn padà kò san sàárì padà torí pé kò gbọ́rù online business online business wọ́n ní ṣó wà halal you cannot give a blanket answer. Bàbá ní online business yíwà halal, ó làbí ìgbàtí ẹ̀nà béèrè ní pé ẹjọ́ ṣé kéèyàn máa ta gàrí ṣé wà halal. Gàrí títà wà halal ìwọ̀ tó lè di àrámù. Ọ̀nà tí èèyàn gbà àtàlè sọ di àwọn. Ṣóyé, bóyá èlé bí wọn. Tẹ́nà online business, ó wà halal ṣùgbọ́n ètò online business bẹ́ẹ̀ ní màbá àwọn èèyàn ń ṣe èyí tó jára àwọn tó pọ́jú torí pé ọ̀pọ̀ nínú àwọn tó ń ṣe online business tó bá ló fẹ́ ra góòlù mú láwọn tà kó ló fẹ́ ra mọ́tò mú láwọn tà kó ló fẹ́ kọ́lé mú láwọn bá ìlú kọ́lé kó ló fẹ́ ra aṣọ mú láwọn tà kó ló fẹ́ ra gbogbo nǹkan ni wọ́n ń pè yẹn wọ́n wà ní kó sẹ́ǹdì owó àwọn ó àwọn ó kò bá ṣẹ̀rí àfúnà gbogbo ẹni tí ó bá tajà ó gbọ́dọ̀ jẹ́ kí ń tàmì ní yóò fi nílẹ̀ ṣùgbọ́n tó ẹgbẹ́ ìgbàfẹ́ni tó fẹ́ rà dé èèyàn ní ọjà yẹn ń lẹ̀ mọ́ èèyàn lè gbówó lọ́wọ́ ẹ̀ kó wá lọ rà kó tún pàdé irú ìyá tó ń ṣe èyí ní ìlú èédú ló ń pà ẹnìkan wá dé ó bẹ̀rẹ̀ èédú èèyàn ò nílẹ̀ èèyàn wá ní kó dúró èèyàn wá lọ gba èédú yẹn lọ́dọ̀ ẹlòmíì èèyàn wá tà fún ogbowó ẹ̀ halal ní ìrẹ́ ẹ̀sán ṣùgbọ́n kí ni wọ́n ń tà ó ń tẹ̀lú lọ ni mo bẹ̀rẹ̀ èdú wa ní dúró o wà lọ́rọ̀ alọ́dọ̀ yẹ ilé ìdú ó wá gbé fún ọdún gbogbo ẹ̀ pé pẹ́yàn tí bẹ̀rẹ̀ business náà nù èyàn àárọ̀ so online business je to online ṣoṣe ó ń bẹ polówó ẹ̀ṣùgbọ́n ó ní ìkankan tó ń ta ọ̀sán polówó ara rẹ̀ ní ṣe wà ń sìn kan we are selling Islamic books and material kùránì tí mo wá ń kà fúnra mi máa ṣò ẹ̀ ilé to buy this book ah it is two two hundred mo wá ráwọn èèyàn níbi ọkọ̀ tí ń lọ kánú wọn bá mi kó dé collect your thoughts on those old days kò bá ṣẹ̀rí àmì ní ìsátírà mo rò bóyé díẹ̀ ìyẹn jẹ́ àlàyé kékeré tí mo lè mú wa lórí ẹ̀ ìyẹn ni wọ́n pè ní kí ni wọ́n pè kí nìyẹn o shop eh, ship dropping ship dropping wọ́n kò correct now number kí lẹ́yìn sọ́ndì ẹni tí ò jẹ sàárì a ní yóò mọ̀ gbà àwẹ̀ lọ bóò láṣe mọ̀ lágbára ẹ̀ ògbé táwọn dókítà tó lágbára rẹ̀ ògbé mọ́ bàbá àwẹ̀ ń gbò mẹ́ṣọ́ àwẹ̀ ń gbé sí sílẹ̀ wọn ó ní agbára ẹ̀ wá gbé mọ́ àdámáwẹ̀ náà ní kó gbóòyàn ìjọ ń pè náà láwẹ̀ náà ni pé èyí ó mọ fúra mọ̀ pé ebi ń pa òun ìgbà tó ti o sàárì náà ó ní ilé fi lè jáwẹ̀ yẹn ni pé àwọn tó nímọ̀ sọ pé tó bá jẹun báyìí ó kù tàbí ó fẹ́ lóògùn mọ́ lóògùn ó faradà ní jẹ́ ń pè láwẹ̀ náà lò lọ́ọ̀tù tó bá sì lè sùn mọ́ rìn kí náà

ó ń ṣe píríọ̀dù lọ́wọ́ ó ti wá mọ̀ pé píríọ̀dù yìí ó ti mọ iye jọ́ tí máa ṣe ṣùgbọ́n yóò pa aago mẹ́wàá àárọ̀ kí kó tó rí kó sọ́ọ̀tì bàìdọ̀ white white dropping tó máa ń jáde tẹ̀lé píríọ̀dù ẹ tó bá mọ̀ ìyẹn ló máa ń sì nígbà tí píríọ̀dù ti parí pẹ̀lú ní ilé mọ́rin kọ́ sọ́ọ̀tì bàìdọ̀ ní mọ́rin ṣùgbọ́n dáàbì di normal thing tó bá ti jáde so ó wá jùmọ̀ pé yóò pa aago mẹ́wàá àárọ̀ ó wá jẹ́ kó ń jẹ sàárì sílẹ̀ èsì ọ̀rọ̀ ní pé sàárì tó jẹ yẹn lẹ́gbà sílẹ̀ mọ́ yẹn ó sì jẹ menstruation lọ́wọ́ tó kù ìgbàwẹ̀ ṣùgbọ́n tó bá ti di time sí menstruation parí yóò ṣe ìrìnsà kò ní jẹ mọ́ ìjẹ́ sàárì ló wá jẹ yẹn sàárì kọ́ ló jẹ Mọ́mọ́, ìtọ́ máa ń jákè yẹn jẹ bàrí ní pé kò fẹ́ dáhùn. Ìwọ́n kàn sí ẹ̀rùn. Ààrẹ ló tó kò bá bàrí tó lọ láàrẹ̀ tó jẹ ẹ̀rùn. Tòbó kan máa jẹun tó léwọ̀ kò léwọ̀. Torí bọ́lá òun lò sọ pé kó mọ́ jẹ́jẹ yẹn. Ṣùgbọ́n ó kàn jẹ́jẹ kó o pé tó bá ti rí bẹ́ẹ̀. Òun màá nílé jẹun mọ́ sí kí ní ìbá ti sọ́ọ̀pù Èwo ló wá ń jẹ láàpọ̀ ṣe kúkú wá jẹ láti mẹ́jẹ. Àbọ̀, láti ojú ìgbé, oléka wẹ́, ó wá sán padà, ẹ́ Ìwé wo ní sàárì? Kúkú wá jẹ ní èdè, ó ti mọ̀ pé bí àrá ń bẹ̀ òkè ìtọ́, tó wà lè lókun lẹ́yìn ìgbà. Àdékùn sàárà. ẹnìyàn ní píríọ̀dù ẹ̀sìn pọ̀. Bàtú píríọ̀dù ẹ̀wà sọ tó wá ń gbàwẹ̀ lọ sí ìjọ́ kejì píríọ̀dù padà ọ̀nà méjì. Píríọ̀dù ẹ̀lò ní ò padà. Ó kàn rí ní parẹ́ ṣúrẹ́ṣú. Tọ́ǹkì yẹlò ìṣì. Ìyẹn ìṣe píríọ̀dù. Ìjọ́ ń pè píríọ̀dù àwọn tó ń ṣe mọ́ every blow ó dẹ̀ ní kọ́ ló dẹ̀ ní kọ́ náà ó tún ní mẹ́rin ó dẹ̀ ní táìmù tó ń wá tó èyí tó máa ń jẹ́ yẹ́lò ìṣìṣàì tó ń wá lẹ́yìn bẹ́ẹ̀ ti parí píríọ̀dù yẹn kì í náà fi ìrìnlẹ̀ lórúkọ díẹ̀ náà náà tó lẹ́gbẹ́ nìkan bèèrè lọ́nà láìlọ́wọ́ mi nípa ìgbélórí tó ń ṣe ọdún tó ń ṣe àyè ìgbà kan náà Ẹni tó Oge ẹni náà bá pé jẹ ó wá sọ fáìsì ọjà fún tí ó bá kàkà. Oye mi. Àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ náà pọ̀ pọ̀ ẹ máa mú pọ̀ pọ̀ a ń gba ẹnìkan sí ṣọ́ọ̀bù kó máa bá wa tajà a lè ń sanwó oṣù fún ẹjọ́ tí wọ́n ti rí pé kí ẹ̀ sọ ní àbúlẹ̀ àtòbíkání tó ti bá ní wọn tó ti jẹ́ tí ó ti dára ìgbésẹ̀ òun fẹ́ ká máa lọlé láti ojú ìgbà àwọn tí bá ní ìgbà Not advice of my father, just seven months. You are taking seven months. Èmi bá ní mo fún sí o, ẹnì kan sẹ́yìn sí ọ̀rẹ́ ta òdùdú wa, ẹnì kejì sẹ́yìn sí ọ̀rẹ́ ta òdùdú, ó lè lò ó ẹnìkan lè jẹ́ to four thousand To five hundred and twenty four thousand. wọ́n ti wá gbẹ̀ǹdẹ̀ láti ní last week lọ́n mo bẹ̀rẹ̀ má ti bí ẹ̀ báyìí torí pé mo rí pé àwọn nǹkan kọ̀ọ̀kan wà tó ń wọlé irú àmà ara ẹni báyìí àpè lánàá ẹjẹ́ ká pè lómi. tó mọ wá ṣírò ẹ̀ wọ́n pa bag of rice ẹ̀mẹ̀ ìgbọ́ta ẹ̀dùn I ẹ̀ by five hundred and twenty four thousand ẹgbẹ́ sẹ́gun bàtí ló máa fún yí mo wá wo population wa mo ní ìtẹ́mọ̀ rọ́bà ráìsì yẹn bàtà calculation tó máa fún wa ní 104 ó jẹ́ 1 and a half rọ́bà 1 and a half rọ́bà 7 bàtí 30 rọ́bà